محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث التاسع والخمسين وثمانمائة وعن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إن أحق ما أخذتم عليه أجرا كتاب الله أخرجه البخاري وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أعطوا الأجير أجره قبل أن يجف عرقه رواه ابن ماجه وفي الباب عن أبي هريرة رضي الله عنه عند أبي يعلى والبيهقي وجابر عند الطبراني وكلها ضعاف وعن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال من استأجر أجيرا فليسم له أجرته رواه عبد الرزاق وفيه انقطاع ووصله البيهقي من طريق أبي حنيفة حديث وعدوى لب حديث إباسقه láàrin àwọn èèyàn ní nǹkan tó ní í ṣe pẹ̀lú owó adéfẹ́ alákọ̀ọ́kọ́ ó ní í ṣe pẹ̀lú alukur'an alukur'an. Al eléyìí tí a mọ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tó ṣe pé ìbàjẹ́ ò lè wọnú rẹ̀ gba iwájú tàbí gba ẹ̀yìn rẹ̀ al ani yìí báyìí jọ̀wọ́ tó ká gbowó kan látara rẹ̀ bi àbí ọtọ ká gbowó kan látara re dáhùn yẹn máa ń ṣe látara Al-Qur'ani. tí wọ́n máa ń fa alukur'ani ṣe tó lè bí owó ó póríṣiríṣi nínú rẹ̀ òun náà ní kéèyàn kí alukur'an sẹ́ni tí nǹkan kan ṣe láti fi ṣe rúkúyà fún kọ́ ló máa fa rẹ̀ sí wa ẹni tá a rẹ̀ ń ṣe a lè fa alukur'an ká fi wá ìwòsàn fún ká ké sí la gẹ́gẹ́ bí rúkúyà. àárẹ̀ yẹn kìí ṣe àárẹ̀ tó ní ṣe pẹ̀lú ọpọlọ nìkan àbí bíi kápá fọwọ́ báyẹn nìkan ìwádìí tún ti fi hàn ní torí pé gbogbo àárẹ̀ pátá porongodo kò tí àlefa alukurani fi tọ́jú nítorí ṣe rúkìá yẹn pẹ̀lú alukurani náà ṣe mọ̀ pé rúkìá ó láwọn kéka se pé wọn ka èdè larabawa kan lẹ́nu tí kìí al alukur'an tí kìí sá àdúrà tó wá lọ́tọ̀dọ̀ anabi sallallahu ọ wàá sọ fún ṣe rúkìá ah unacceptable nítorí kó ṣeé ṣe wọ́n dédé ni ṣùgbọ́n ọ̀fọ̀ ni nítorí pé ni èèyàn làwọn náà àwọn náà ní gbogbo tí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn míì ìdínú ló fi jẹ́ islam sọ pé ìdá eléyìí ọ̀dà èdè lárúbáwá náà ló sì fi mu wa tọ nítorí ẹ tí wọ́n ti ń sọ èdè kan tá a mọ̀ túmọ̀ rẹ̀ èdè kan tó jẹ́ pé gbogbo ẹ jọ bí à ń pọ̀fọ̀ bí à ń pògèdè lédè lárúbáwá náà a kò lè jẹ́ rúkúyà tó ìdí tó fi jẹ́ pé nínú short nínú condition tíṣẹ̀rí àfi sílẹ̀ fún anything tí ó bá jẹ́ rúkúyà ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú èdè lárúbáwá tó dángájíá yóò sì jẹ́ pé alukurani ni wọ́n ń ké tàbádọ́ àtọwá látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n ń kà dábàá wá ṣe rúkìá yìí tá a lè gbowó lórí ẹ̀ ilé ìjọ kan nínú tá a lè fa alukurani ṣe tá a fi pa àfẹ́ fi pawó akramakumullah nínú rẹ̀ náà ni kí wọ́n máa ṣe lè máàmù ẹ ti mọ̀ kí táwọn máa ń ṣe ìmáàmù alukur'an náà láwọn ké ẹhẹn la salata liman lam yaqra bi ummil kitab kò sí sọláàtì lẹ́ni tó ṣe sọláàtì tí ò ké suratul fatiha ẹ sì ti mọ̀ pé fatiha ni wọ́n ń pè ní kíni ummul kitab ok lẹ́yìn fatiha ńkọ́ á tún ka tó bá tún rọ̀ wá lọ́rùn nínú alukur'an faqra'u ma tayassara min alukur'an kókó tí wọ́n ń ṣe nínú ìmáàmà oní ẹ̀nìkan mọ̀ kéwkéé anabi sallallahu alayhi wa sallam ó ní ya ummu nasa aqra'uhum li kitabillah ẹni tó mọ alukurani kejù láàrin wọn ni wọn máa ṣe ìmáàmù fún wọn ó tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ apá kan nínú àwọn fuqaha tó ṣe pé imáàmù Malik ń bẹ láàrin wọn àti imáàmù Abu Hanifa àwọn sọ yìí pé aqra'uhum li kitabillah bi ma'na afqahuhum ẹni tó mọ̀ nípa fiqh òní wọ́n gbà lérò pẹ̀lú ẹni tó máa kí ó kájù lè anna al-aqra'a fi sadr al-awwal kana nítorí gbà tí islam bẹ̀rẹ̀ tó bá ní lágbájá ló mọ alukurani kéjù ó máa ń já sípò náà ló ní jù nítorí ti fẹ́ mọ̀fin inú alukurani yìí náà ni kò lè ṣeéṣe láyé john nígbà tí islam kàn mọ ké kó sì má ní òfin unlike nǹkan tó rọ̀ padà wá dà nísì ẹ̀yin mẹ́yẹ ẹni tó tí wọ́n máa kébi la ṣùgbọ́n tó ti kókò dá nǹkan mà nínú òfin ṣẹ̀ríyà àbí ẹ̀ mà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ pàápàá láfíríkà tí wọ́n bí a nídìí fún pé kẹ́ lọ mẹ́gzámpù wa àwọn ọmọ from A to Z láti ibìkan sí ibìkan tẹ́ bá jí wọn tẹ́ bá ní wọn máa kà wọ́n kà sọnù àbí òye wa ṣùgbọ́n káwọn ok ìwọ tó wàá mọ̀ tó máa tó nké bọ́ọ̀lù sì fẹ́ gbọ́ yìí àbí òye wa torí ẹ̀ ni làwọn fuqaha yẹn sọ pé ẹni tó ń gbà lérò pẹ̀lú ẹni tó mọ alukurani kejù wọn lẹni tó lágbọ̀ọ́yè ṣẹ̀rí àjò because wọ́n ní ká kí alukurani nínú sọ̀lẹ́t abala kan ni àmọ́ ńgbà tí sọ̀lẹ́t bá lọ dàrú ńkọ́ kí sọ alukurani yẹn ló fi yanjú ẹ̀ onídìí al-fiqhu fi ddin ẹ̀sìn mọ́ ikú al-fiqhu fi ddin yẹn nígbà tí o bá ti sí sọláàtì dàrú mọ́ ìmáàmù lọ́wọ́ kí ni jàmáà ò ṣe kí tiwọn náà dàrú ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé inna hajatina ila al-fiqhi fi as-salah akbar min hajatina ila al-qira'ati fiha lọ́dọ̀ apá kan náà fuqaha òyìn nù wọ́n ní bùkátà ta ní sika ní fiqh nínú sọlẹ ó ti bùkátà ta ní sika kí alukurani lọ tẹyin náà bá gbé yẹ̀wò lè yé yín tó bá ti ké fati àní ti iná àtọ́ iná rákà dùn àbí odùn èyí tá ni ọmọ iná àtọ iná kanu yín lẹ́yìn fatia abẹ́ẹ̀kẹ́ tiẹ̀ tá ni ọmọ ahad kinu yín lẹ́yìn fatia bàtà àwọn kan wà ní ìtọ́kẹ́ o lè má ti ṣèjú Allahu ti bẹ̀rẹ̀ lọ tí ó ṣẹlẹ̀ sí ọ̀nù sọ́lá tí gbogbo nǹkan dàrú bó láti fẹ́ yanjú ẹ̀ so nítaṣà ń lọ di rẹ nísìnyí pé ẹni tí ń imam ó ń bùkátà láti kí alukur'an lè ti torí pé ń ṣe imam yẹn ike torí pé alukur'an ń mu'allim tí ń kọ́ ala máa ké wọ́n fẹ́ kọ́ láti máa ah, àyẹ́s alùkùránì wọ́ọ̀tì ẹ̀ ó bẹ́ẹ̀ lọ kí kà bẹ́ẹ̀ lọ nítorí pé ọ̀rọ̀ ọba sọ̀kalẹ̀ kò sọ̀kalẹ̀ kí ni máa wòran kò sọ̀kalẹ̀ kí ni bá a pàtì ó sọ̀kalẹ̀ kí ni bá a ké nítorí kíké rẹ̀ gan ìbàdà kíké rẹ̀ ìbàdà ó bùkátà láti dàníyà tó bá ń wọ́n pín nǹkan sóríṣìí ọ̀nà mẹ́ta wọn láwọn kankan ń bẹ eléyìí tó ṣe pé ó ń bùkátà kádà nìyẹn àwọn kankan ń bẹ kò bùkátà kádà nìyẹn nǹkan kan bẹ bọ́ dà níyẹn gan irọ́ náà lásán ni nǹkan kan bẹ tó ń bùkátà kádà nìyẹn gbogbo ìbádà ti tà ń ṣe innamal a'malu binniyat wọ́n pè ní a'mal iṣẹ́ tà ń ṣe ajẹ́ pé on the contrary nǹkan kan bẹ tó yẹ pé kìí ṣe a'mal kìí ṣiṣẹ́ pípa tì ní gẹ́gẹ́ bí àìjalè àìṣe zina àìṣòfófó àìpẹ̀gàn àìṣòrunwátukọ̀ mọ́tí papọ̀ àìmutí àìṣẹ̀bọ̀sọ́lọ́ sẹ́wọ̀n pé gbogbo ẹ̀ láìṣe à ń sì ń retí kọ́ lọ́wọ́ ṣe kí ni kó san wá lẹ́sàn lórí ẹ̀ tó ń ta ìdáníyà sáà rí ládàgbà bá ní rí ládàgbà á rí ládàgbà nítorí pé lẹ́yìn ẹ̀ kìí sọ ní tànàbí sallallahu alaihi wasallam tó ń sọ nípa rẹ̀ pé innamal a'malu binniyat nítorí pé lẹ́yìn kìí ṣe a'mal ní tí wọ́n ń pè ní turuk turuk jam'u tark ìyẹn ni pé n ta ń pàtì wọn ò sọ wípé n ta ń pàtì náà ń bùkátà níyà nítorí tí wọ́n bá sọ wípé n ta ń pàtì ń bùkátà níyà lakana taklifan bima la yutaq. ọba jẹ́ kọ́lọ̀ ti di ẹrù kan rù wá tá à ní rù yìí náà gẹ́tì ẹ pati sẹ́yìn lè rántí rẹ̀ ẹ lè rántí rẹ̀ dípò pé wàá dà níyàn fọkọ̀ọ̀kan ẹ̀hìn ń a lè rántí iye rẹ̀ à ń bọ̀ sùbọ́sí pé A dà Islam ò ní làbọ̀ wa lọ́rùn nítorí pé al ìyẹn tó jẹ́ òfin lórí èèyàn òun náà ni pé kọ́mọ̀ sílọ̀n ó dìgbà tí òfin bá sọ pé sílọ̀n báyìí wọ́n rò pé yẹ yín ẹ̀hẹ́n ní ìsìn ọ̀kan lè dìde ní ìsìn kọ́ sọ pé ẹ̀sìn kan ti dé ní ìsìn ká lọ́ọ́ máa ká máa sọ pé al-aslu al-adam al-aslu al-adam ó mọ̀fin tó wá sọ pé ká gòkè ká máa sọ̀kalẹ̀ wá náà àwọn ò lè ṣe wéré o ẹ̀hẹ́n so nítorí ẹ̀ ló ṣe jẹ́ ẹ̀rí pé sọ̀lá ti tẹ̀ ṣe kí ló mú yín ṣe òfin ọlọ́ọ̀ zakati tẹ̀ yọ kí ló mú yín yọ òfin ọlọ́run sùyàmù tẹ̀ ń ṣe kí ló mú yín ṣe òfin ọlọ́run hajj tẹ̀ ń ṣe kí ló mú yín ṣe òfin ọlọ́run ẹnìkan ọ̀kan lè gbé yín dìde ní ìsìnkú mú yín máa gòkè máa sọ̀kalẹ̀ máa dìde kọ́ máa jókòó dìde kọ́ máa jókòó pé ẹ dákun gbọ́dọ̀ ọlọ́run tó ti ní ká ṣe léyìn ẹ béèrè abẹ́ni béèrè eléyìí ló túmọ̀ sí wípé àwọn nǹkan tẹ́ ní ká ṣeun ó ló ń kà lẹ́gbẹ̀ẹ́ ń tà iná sọ pé ẹ gbọ́dọ̀ sí láì dàníyàn ṣùgbọ́n mọ pátì mọ pátì mọ pátì mọ pátì mọ pátì kìí fẹ́ ló ń kà ó kìí fẹ́ ló ń kà gbogbo ẹ̀ náà là ń sin expect kọ́ lọ́wọ́ san wá lẹ́sàn lórí rẹ̀ torí rẹ̀ wọ́n ṣe wípé lẹ́yìn kò bùkátà níyàn torí tó máa ní ká dàníyàn rẹ̀ ọ̀dà mọ rántí dà lánàá ẹ̀ ń dàníyàn lónìí ṣé ń tùgbà ládàá pé mọ pátì lónìí ẹ̀ ń tún rántí dà lọ́la ṣé ń gbà ládàá mọ lọ́la torí ẹ̀ tẹ́ ẹ bá ti pátì òtútù kò bùkátà níyàn wọ́n wá ní àpèjúwe rẹ̀ kúnmá o naa tuu ni ti taaba akara mokun ulo Taba ya agbe enisu kilasi na taaba,taaba tonko te erenti na niile lo ni igba ti e ya gbe edaniya pe etaba,se mo kwisọ lati yi ko validi nu tori pe igba te etaba edaniya,sebe ta n soro e fun yiri? se nikan soro e fun yiri? ha wọn ni ruo re na lele ebukata ni nísìnyí ẹni kò ní lọ tọ nísìnyí kọ́ mọ́ á dà ní ẹ̀nà wáyé tó àlèsìnjá kìíní kàkẹ́ rubbish nonsense àkọ́kọ́ ta ń kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ta ń bẹ̀ ọ́ kò sí eléyìí bákan náà nígbà tẹ́nìkan ní ìsìnkú ọ̀yọ́ àgbẹ̀ kò bùkátà nìyà bẹ́ẹ̀ náà ni ká gbé ìtọ̀ ọ́ dà sí yẹn lásán ìtọ̀ dà sí wa lára ìtọ̀ dà sáyè tá a ti fẹ́ ṣe tá a máa ń sáà dà nìyà ẹnìkan náà fọ́ọ̀kì ní òpè àǹtí dàníyàn ni àníyàn mọ̀ mú wa àníyàn báwo òbúkátà láti dàníyàn fún gbogbo ẹni wọn lòun náà ń bẹ nínú pípàtì sẹ́mi kí iṣẹ́ wà ń bẹ̀ torí pé títà báyẹn òun fọwọ́ gbòdì rẹ̀ òun fọ̀gbẹ́ dànù òun fọwọ́ gbòtọ̀ dànù sẹ́mi kí iṣẹ́ wà ń bẹ̀ àmọ́ wọ́n ní abala pípàtì ló náà bá lọ kì í ṣàgbala sẹ́ torí ẹ̀ nípa pàdé nu tíra kan láyé bí olùmọ̀kan sọ wípé kó tó tábà ọ̀dà níyàn dàníyàn báwo nítorí pé tó máa sọ pé dàníyàn báwo yóò di pé taklifun bima la yutaq taklifun bima la yutaq tẹ́lẹ̀ ìbá ti wá yé wa ajẹ́ pé àwọn sẹ́tàǹsì o eléyìí ti ń bùkátà níyàn eléyìí tí ó sì bùkátà níyàn àwọn kankan wá ń bẹ pé bọ́ọ̀dà níyàn yóò di ìbádà náà bọ́ọ̀dà níyàn yóò di ìbádà náà irú rẹ̀ ní kíkẹ́ alukur'an akramakumullah kíké alukur'an ò lè jẹ́ kankan láyé àfi ìbádà tó máa ti ń ké alukur'an tà ké alukur'an àwọn mọ̀lẹ́kọ̀ ọmọkọ̀lá dálẹ̀ fún un ó bùkátà láti dání nítorí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ò sí tọ́jẹ́ téèyàn ọ̀rọ̀ ọlọ́ni kí lè bá yọ ǹjẹ́ ìgbà tí ìmáàmù ṣe ìmáàmù sátúlẹ̀ máa fún lówó àbá lè fún lówó ẹni tó kọ́ alálùkùránì máa ké. tá lè fún lówó tọrọ ọ̀rọ̀ lọ ni kásì mọ̀rọ̀ ọlọ́run ọba kà ọ̀gá púpọ̀ sáà fún lówó àbá ní fún lówó ọ̀dà yéésì kọ́kọ́ àmàké lásán ó mú wa ha ó ń pe àpèká rẹ fún wa àwa náà ha ọkọ àmàké pẹ̀lú tajwid ó mú wa ha tọ́lẹ̀tọ̀ láti gbowó àbí ọ̀lẹ́tọ̀ láti gbowó àdìtì alákọ̀ọ́kọ́ sọ nípa rẹ̀ ọ̀ndà rẹ̀ sáwọn ẹ̀kọ́ ẹ̀sìn Islam náà tá à ń bá ń kọ́ tá a lẹ́tọ̀ọ́ láti gbowó bàbá a lẹ́tọ̀ọ́ láti gbowó ìsìn adá lè kí ó lẹ̀ alọ́sàn ó lè kí ó tá a lẹ́tọ̀ọ́ láti gbowó lè kí ó àbá a lẹ́tọ̀ọ́ láti gbowó lè kí ó ẹ̀rí jẹ́ ló máa ma béèrè pé sọ́tọ́ kan gbowó lè kí ó wọ́n á sọ pé òfurufú lọ́kàn àga fún wa òfurufú lọ́kọ́lé fún wa pọ̀lùpẹ́kẹ́tẹ̀ so ofurufu náà ní kọ́ lẹ́kọ̀ọ́ sá ẹ rí i pé ní Islam universities nílẹ̀ ayé fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam ọ̀fẹ́ kẹ́kọ̀ọ́ alukur'an so gbogbo ẹ̀ wọ́n lọ sanwó bí báyìí lọ sàn lọ́dún bí báyìí lọ sàn ní yẹn àbí ọ̀tọ̀ wọ́n lé kí ó gbogbo àbí eléyìí ni nǹkan tá a di sàlákọ̀ọ́kọ́ ìjọba nínú ṣẹ̀ríà àwọn olùmọ̀ wọ́n sọ pé ń bẹ nínú mà ṣé ń bẹ nínú ṣẹ̀ríà yìí tó sọ pé ọ̀tọ̀ ká gbowó ká tó di pa pọ́yàn ṣé ń bẹ nínú mà ṣé ń bẹ nínú ṣẹ̀ríà yìí tẹ́kọ̀tọ́ kápá gbowó ká tó pọ́yàn nínú ẹ̀ gbogbo mà tó bá ní í ṣe pẹ̀lú ọpọlọ. gẹ́gẹ́ bí ilmul fara'id ìmọ̀ tó nípa bá ń ṣe ń pín ogún ní bá fẹ́ kọ́ bó náà ń pín ogún sọ pé ibà ìlọsìn lèmẹ́dá wọ́n nítorí pé ó ní í ṣe pẹ̀lú ọpọlọ wàhálà sí pọ̀ wàhálà pọ̀ kọ́ rọrùn láti ìyapa wa wà tọ́tọ́ ká gbowó àbí ọ̀tọ́ ká gbowó. tọ́ ẹ̀ríkà àmọ̀ sọ fún yín wípé gba owó láti kọ́yìn kò gbóró bíi kọ́ kọ́yìn láti gbowó ẹ ti rí i pé yàtọ̀ wà láàrin méjèèjì gbowó kò lè bá a kọ́yìn bíi kọ́yìn kò lè bá gbowó ṣé yàtọ̀ wà bí o sì náà àgbọn kan fèdè ṣeré lásán ìyàtọ̀ <laughs> wà ọgbà owó láti kọ́yìn ìyẹn ni kó lò ràn ni lọ́wọ́ lówó yẹn jẹ́ fún ọ láti kọ́ ẹni tó ń kọ́ yàtọ̀ sí kọ́yìn ò lè bá a gbowó ò retí kankan lọ́dọ̀ ọlọ́run lówó tó fẹ́ gbà lọ ṣé yẹ wà ìyàtọ̀ wà láàrin méjèèjì wọ́n ní kọ́yìn gbowó láti kọ́yìn kọba ìfúláṣù jẹ àmọ́ kọ́yìn kò lè bá gbowó ó ti lé gbogbo ìfúláṣù dà nítorí pé àfojúsùn rẹ̀ ò pé méjì lórí tó ń sẹ́yìn ju pé kí ni ọ̀fẹ́ gbowó lọ bẹ́yìn sì mọ̀ pé tó ń ṣẹlẹ̀ nu nípa bí wọ́n bá ti dá lẹ́kí lẹ̀ bí wọ́n bá dá sùkú lẹ̀ àbí òye wa ìlà fẹ́ rí bẹ́ẹ̀ ni kò sí tọ́kàn wọn kan kan ti tó yé wa kì í ṣe pé wọ́n kì í ṣe pé gbowó kò lè kọ́yìn wọ́n kò lè bá a ṣe kí ni kò lè bá a gbowó gáyà táwọn wà lówó yìí. tọ́ hadithi hadithi abdullahi bin abbas radiyallahu anhuma sallallahu wa sallam. oní inna ahaqqa ma akhadtum alayhi ajra kitabullah akhrajahu al-Bukhari lágbàdo tó tọ́jú pé kẹ́ gbowó ọ̀yà lórí ẹ̀ òun náà ní tí rọ̀ lọ al-Qur'an ntọ́tọ́jú pé kẹ́ gbowó sẹ́ lórí ẹ̀ òun náà al kíkẹ́ gbowó sẹ́tẹ̀ẹ́sẹ̀ lórí ẹ̀ òun náà là kúrò hàn. alimami Bukhari ló gbà ó a sì ti mà lọ́dọ̀ gbogbo wa ẹ máa sọ pé Bukhari lọ́gbà ní ti wa à kò sí yapa nípa pọ́fẹsẹ̀ rìn àbí wọ́n ti á sọ pé Bukhari àti Muslim ló gbà wa kọ́lọ́s kò sí yapa lórí pọ́fẹsẹ̀ rìn tó a dìde òun náà báwọn olùmọ̀tán sọ pé a lè gbowó lórí kó a fẹ́ kọ́yàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam bẹ̀rẹ̀ látòrí alukur'ani àtàwọn nǹkan mi torí gbogbo ọmọ yòókù náà yà látara alukur'ani àti sunna anabi Muhammad sallallahu alaihi wasallam. àdéjì yìí tí o bá sí àdéjì mi tó takò kò bá ti sí yàpá láàrin àwọn olùkọ́ ẹjá wà àdéjì mi tó takò. onáà ní àdéjì tó wá látọ̀dọ̀ Ubadah ibn samit radiyallahu anhu ubada sọ ike allamtu nasan min ahli as-suffa al-kitaba wal-qur'an wọ́n kọ́ apá kan nínú àwọn ẹni tí máa ń gbé àyè kan tí wọ́n jẹ́ aláìní wọ́n máa ń gbé àyè kan tí wọ́n yà sọ́tọ̀ nínú mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi fún wọn láti máa gbé torí pé àìní wọn ó mú wọn mọ́lẹ̀ nílé tọjẹ tí wọn nù ẹyin ni wọn ó mú wọn mẹlẹ yálégbé sanwó nínú wọn á fi àyè kan lẹ fún wọn wọn máa gbé nu mọ́ṣáláṣí àwọn náà ń pè ní kíni ahlus sufa èyí ṣe àsìgbọ́ tó wà fáwọn tọrí kọ wọn sọ fáwọn baba ńlá wọn pé ahlus sufa àwọn sufiya ẹwọ sufiya àti sufa ọjọra wọn ẹ lọ lé kí olódo. nínú wọn láti rí Abu Hurairah radiyallahu anhu nínú àwọn ahlu sufa àwọn tí ń gbé ní mọ́sálásí torí pé wọ́n lówó ó ní mo kọ́ apá kan nínú al-kitaba wal-Qur'an kìtàbà mi ìyẹn ni mo kọ́ wọn níwèé máa kọ́ mo kọ́ wọn níwèé máa kà wal-Qur'an mo tún kọ́ wọn lal-Qur'an ni máa kà. فأهدى إلي رجل منهم قوسا ọ̀kan nínú àwọn èèyàn yìí ló bá bùn mí ní ọrùn ọrùn náà ní pọ̀pá tí wọ́n lọ tí wọ́n máa di ọsán náà tá máa fi ta ọ̀fà tó ọ̀kúlùtù mo wá sọ pé ah, tó bá jẹ́ pé mo bá lọ lówó ni n bá lò láti máa fi jagun sójú ọ̀nà ọ̀lọ́ àbí kì í sowó lọ́dọ̀ mi kò jẹ́ owó lọ́dọ̀ mi tó bá lọ jẹ́ owó lọ́dọ̀ mi n bá lò láti máa fi jagun wọn á bá nàbì sallallahu alaihi wasallam wọn á fún pé lọ́rùn bó ṣe wò kékeré sowó torí pé tí mo ṣe fún tó fi fún mi ni pé mo kọ́ máa kà mo sì kọ́ lálùkùránì máa ké tó bá lọ tó fún mi ní ìbálò láti máa fi ṣe jihad anabi sallallahu alaihi wasallam wọn wá lọ sọ pé in kunta tuhibbu an tutawwaqa tawqan min narin faqbalha faqbal faqbal tó bá fẹ́ igi kọ́ jẹ́ okùn ńná tí wọ́n fi sú ọ gba ẹ̀mú yẹn wọ́n ní mo yà tètè sọ ọ́ lẹ̀ àwọn olùmọ̀ apá kan di àdéfé mu aráàlú ní ká gbowó látàrí pa akọ́yàn lálùkùránì àbí látàrí pa àfàlùkùránì sọ̀rọ̀ kíá aráàlú ní ká gbowó lórí àdéhùn àwọn olùmọ̀mí sọ pé rárá halal ní ká burú nítorí pé àdéhùn Abdullahi bin Abbas lè dàgbà inna ahaqqa ma akhadtum alayhi ajra kitabullah nítòtò tó fi ká gbowó sẹ́ lórí ẹ̀ ọ̀nà làkúrà. adúgbò fọlọ́ tó bá yẹ pé àdéhùn méjèèjì wọ́n bá jọ dúró ṣinṣin ni àbá máa làágùn fáwọn wọ́n náà báyìí ṣùgbọ́n kan ló dúró ìkejì ti wó ẹlẹ́ẹ̀kejì tá a kà yìí ti Ubadah ibn Samit kò ti wó kò fẹsẹ̀ rìn lẹ̀ rárá àdéhìí tó lẹ̀ àbí òye wa ha àdéhìí tó sọ pé tó o bá fẹ́ kún fínà wú ọ ajagbègbà kò fẹsẹ̀ rìn lẹ̀ àdéhìí tó sẹ́kù ní sinmi àdéhìí tó sọ pé tó tọ́jú kẹ́ gbowó sẹ́ lórí ẹnikẹ́ni Al-Qur'an kílè bá tó ayọ̀. eléyìí ló fà làwọn olùmọ̀ tó pọ̀ jù taari imaamu malik nínú àti imaamu shafi'i náà sọ pọtọ ká gbowó sẹ lórí tá a bá kọ yẹn bàbá àjọmọdé la kọ bàbá àjàgbàlagbà la kọ kọ́nà àkọ́jà kó ti di túláàsì báà náà la gbọ́dọ̀ bí ọmọ wa àní tó lè aráàlú wa kò tó lè tábà sì ti kọ́ wọn ó kú lólòdò wọn ní kò tún sí tó dúró nípa gbowó lórí rẹ̀ nítorí hadith abdullahi bin abbas radiyallahu anhuma tánà tún ní inna ahaqqa ma akhadtum alayhi ajra kitabullah ìtọ́tọ́jú bí ká gbowó sẹ́ lórí rẹ̀ náà ní alukur'an bákan náà hadith mi náà tún tọ́ka sí pé a lè gbowó àbá alukur'an náà lè túmọ̀ sówó ó náà lè hadith obìnrin kan. omulaala waba nabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé òun fi rọrùn fún wa mẹ́rin anabi sallallahu alayhi wa sallam wà wò kátó pè wá sílẹ̀ wọn lò wá sórí kọ́ ọ̀sọ̀rọ̀ mọ́ kọ́nà ọ̀sọ̀ àbọ̀ wá ní à ìlẹ́mtọ̀kùn lẹ́kà bíhà hajj fẹsẹ̀ wùjìníhà. tí wọ́n bá ti ní bùkátà sí fífún mi ìyẹn nípa nàbì gẹ́gẹ́ bí aláṣẹ jẹ́sẹ̀ bàbá rẹ̀ èsì tí wọn náà wá gbé àmírù kan ní ọ lọlọmọ fà ọmọ ọlọmọ lọkọ ojú yọ ẹ ànábi gẹ́gẹ́ bí aláṣẹ lórí gbogbo wa ẹsìn máa kófin ọlọ́ọ̀dá lórí pé tóbìnrin kan máa fi lè múra rẹ̀ wá bá tó sọ fún anabi sọlá àṣọlá tó kó fara mi fún ọ tó bá wù ànábì láti fẹ́ tánàbí bá ti sọ pé mo gbà ọ́ níyàwó khalas ó ti di ìyàwó rẹ̀ wọn bùkátà bàbá kan eléyìí jẹ́ khalisatan laka min dunil mu'minin tiẹ̀ nìkan ni yàtọ̀ sáà mú mi ní òkú ó lè kàn gbẹ́nu wá kọ́ sọ pé al-ulama'u warathatul anbiya máa bá jogún ànábì tóbi nǹkan bá ti sọ pé ká fẹ́ òun àfẹnánu bàbá rẹ̀ kíníkan kíníkan ó tó bẹ́ẹ̀ ọ̀kan bò tẹ́lẹ̀ ìjẹba ìbátan nàbì sọlá àti náà àwò látòkè wálẹ̀ pọ́nbẹ́mẹ́ don't marry láì jẹ́ kó rẹ́ nìkan fẹ́fẹ́ nítorí pé ìyàwó fífẹ́ kò dàbí ọkọ̀ rírà nísìnyí èèyàn lè ra mọ́tò láì lè wọ́n ròyìn rẹ̀ fún yẹn immediately tó bá ti rí ọgbẹ́ sẹ́ńtẹ́ wọn ròyìn náírà kan kọ́ fẹ́ fi ṣe ẹ̀dáwọ̀ ọrụ padà ọ̀rọ̀ ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ ọ̀rọ̀ mi ṣe èèyàn ni èèyàn ni òwò rí ọ̀sá pé mo gbọ́ lọ́ngbọ́ táwa kálùtù gbabadị olúwa wọn àwọn mọ̀mọ́ kan tí àbẹ́yìn ọ̀gẹ́tì àbí ẹ dálẹ̀ wò ẹ̀rí kí wọ́n máa ń gbé gèlè ta pampa wọ́n tún gbé gòrí kan sí tí wọ́n fi bo gbogbo ojú rẹ̀ pé kó lè bá a máa ṣáàyàn nígbà tó kọ́ bá sí ìbòjú yẹn pé aa shams Omar ẹ̀ wọ́n wá sí shams tiẹ̀ àbẹ́yìn ẹ̀ ọkàn rí ọba di bọkùsùn pé ah olè ní jẹ sẹrù ẹjẹ àti ẹjẹ wa gbé fún afọlùwà ẹyin kí ni ìwòtí ẹ mọtọ yẹ islam ọ̀fà yìí rẹ lẹ. torí pé tábùkù bá lọ kan obìnrin subhanallah kò ní fẹ́ lọ́kọ́ mọ́ láyè ìkànnì èèyàn lábùkù tí èsì kéèyàn gbádùn láéláé ni islam fẹ́ kó owó obìnrin tó fẹ́ fẹ́ nítorí pé ní òjì ká ẹ fúnra yín nítorí ẹgbà tí sọ abẹ yóò lọ ti ń sọ ti فور فإنه أحرى أن يؤدم بينكم رون يوجك لكوفر عين لو قل أخفت أتخبأ لها حتى رأيت منها ما دعاني إلى الزواج منها وابرز من وانفرق عمفر من يوم تتمو في اللين تمو مفعل títí mo fi rí nítorí mo nìfẹ́ eléyìí ò túmọ̀ sí ìtukùtù tẹ̀tù yẹn o ike o lè wo di rẹ gan ẹgbẹ́ sọkúsọ ọ̀gbádùn bí bàbá rẹ wo di ya rẹ kó tó fẹ́ ya rẹ rubbish torí káwọn ẹlòmíì tukutu wọn máa tu ẹ gbọ́dọ̀ gbẹ́sìn Islam yìí gẹ́gẹ́ bí àwọn aṣíwájú wa ṣe gbọ́ yìí torí rẹ̀ ni làwọn olùmọ̀ọ́ sọ pé tó bá fẹ́ fẹ́yàwó ẹni tí wọ́n fún ọ ní ọ̀dà láti rí lára rẹ̀ tí ó pè ọ lọ sí di ọ̀dà ọ̀dà oná lójú àti ọwọ́ rẹ̀ títí lọ́rùn ọwọ́ àbí èyí wa tó àwọn fòkàhà kan sọ pé tó o bá rí n tí máa sábà hàn lára obìnrin tó bá wà nílé òbúrú tóbìnrin bá wà nílé ẹ rí i pé ẹsẹ̀ rẹ̀ lè hàn dójúgun. apá rẹ̀ lè hàn dé ìgbọ̀nwọ́dẹ́ba apá wọ́n ní tí wọ́n bá rí bá nà kò burú àmọ́ bẹ́ẹ̀ rẹ sáàwù sanra ní àbò sílẹ̀mù ẹ sáàwù bó onìkìnnú kan tó bó ọ̀gbádùn kó rò yé wa àwọn ló ń sọ eléyìí pé kọ́ lọ wò ó o lè sọ pé kọ́ bẹ́ẹ̀ kan kó tọ́ba padà sẹlẹ̀ pọ̀ ọfẹ máa ń kọ tọ́mọ kọ́ gbà pọ̀ ọ̀fẹ́ gan gbà pé ó ń ra burúkú ọgbà tó jálù tí mo ti ń ẹ mo fẹ wọ pé kí n fi kò ní dáa fún ọ. gbogbo àwọn nǹkan burúkú Islam kọ́ torí pé tóbìnrin kan bá kò ojú rẹ̀ náà lẹ́tì àwọn ọkùnrin náà ní sì sọ̀rọ̀ pé lásán náà ló fi fẹ́ wọ̀ náà lásán àbí lásán ló rìjẹ́kìtì rẹ lásán tóró náà ń wò pé ẹ̀rọ ẹ̀rọ tí rẹ téèyàn wà pè lọ́pìn yẹn àtẹ̀wọ̀n ẹjọ́ ẹ wáyà ó ti ń ṣíwájú wọn náà tún máa ó rí i pé wọn náà tún máa tójú ẹsẹ̀ ó tún máa pa lórí ó tún máa wọ ṣé ń da tó <laughs> àmọ́ ojú tiẹ̀ lóbìnrin náà fẹ́ wò tí wọn náà bá ti rójú obìnrin ó ju àwọn olùmọ̀ ìsọ ipe tí bá fẹ́ mọ̀ bí èèyàn bá fáìn láàyè ẹ sá ti wọ ọmọ ká kínkínní yìí ọmọ adìrin yìí báyìí ó ti tó láti júwe gbogbo nǹkan fún ọ tí ìka yìí bá ṣe pàǹpàǹpàǹpàǹ wọn náà ti mọ̀ kó mi tó fẹ́fẹ́ ń kọ́ <laughs> ẹlẹ́mọ̀ complete sentence náà ọpọlọ yín tí ìka yìí bá rọra ṣe róńdó tó ra smooth ok ẹ eléyọ àtọ́ba yẹ pé tó ń wò nìyẹn kó bíútì kò bíútì o àbí òye wa sẹ́sì mọ̀ pé táwọn ẹbí ni ká mú ni kí ni fọ́ bọ́ọ̀rù bí dáa ti dì tẹ̀rí bá ti yẹ dà ẹ̀ńtọ́ lẹ́sìn ni kò mú àìjẹ́ bẹ́ẹ̀ ó dò múlẹ̀ mọ́fò àbí òye wa aha àmọ́ ń bì ànábì fi hàn wá pé èèyàn máa ń wo obìnrin tó fẹ́ fẹ́ ànábì wò látòkè délẹ̀ tọ́ba kò ní kọ́ bọ́ sọ́ọ́lẹ̀ so ọwọ́ pẹ́ wo kí ni ń wò látòkè délẹ̀ bó lọ́ga látòkè délẹ̀ bó o lórí ọ̀sán ra ó ṣe kínní ah ẹrù yìí èmi ò lè gbé o ah ẹrù yìí ju ọrùn tèmi lọ ah ẹrù yìí ò tó tí mo fẹ́ gbé o àbí òye wa fòó rí jẹjẹ ṣùgbọ́n gbà tó ṣe kóbìnrin yẹn ló sọ pé fẹ́mi ànábì ọ̀sọ̀rọ̀ pé ń fẹ́ ọ ẹ̀kọ́ bẹ́ẹ̀ yẹn o ẹ̀yẹn nítorí kó yàtọ̀ kọkùnrin ó sọ pé kóbìnrin ó fẹ́ o àti kóbìnrin ó sọ pé kọkùnrin ó fẹ́ o èwo ló ṣòro sọ. So tóbìnrin ló sọ̀rọ̀ sọ tọkùnrin àìmọye tó ti wá pápá àwọn tí ń wáyàwó káwọn ọlọ́run lọ́mọ tó ti sọ fún lónìí pé kò lè máa rí mi gbọ̀ngàn no ó lè ní capital no ìwọ náà sì níbi ìṣèbínú pé nínú ah, struggle náà la tún wà ah. àmọ́ tóbìnrin bá wá sọ fún ọ pé fẹ́mi la ilaha téèyàn náà bá lọ dájú tó da ẹnu tó pé no capital no ah. ó lè gbá rẹ̀ jọ. tí wọ́n máa di kọ́sìpítù níbo wọ́n ti wá máa róògùn mo ní ọ̀fẹ́ mi kọ̀fẹ́ mi kò sọ́sìpítù tẹ̀tì sọ̀tún rẹ̀ náà ń gbẹ́mbẹ́ o bá sọ kókó ọ̀fẹ́ ọ̀hún tí ó sì wù ọ̀fẹ́ nítorí pé lómi òkúkú gbáǹtì ẹ̀ yọ ọmọ ọkọ tí mo bá lọ ríru chance ń dì mú ẹ̀ ara oko ọ̀gbọ́n tó bá ti di kó ọ̀fẹ́ àwọn oníṣẹ́ ọmọ bí gbàdùn ní bí wàhálà òrùkẹ́ ti ń yẹ yín bọ̀ responsibility so wọ́n ti wá rí responsibility ẹ̀yọ̀kan ti ń wọ̀ ọlọ́run obìnrin kan tó wá wá bẹ́ẹ̀ à mọ gán máa yín ẹ̀yin náà sáà ní gbogbo gọ́bì ọ̀gá ṣe é rí ọ ní fàdákì ọ ọgán máa ta mi ò fẹ́ yàwó nísìn gbogbo eléyà fi hàn pé àwọn tó ti lé experience wọn ò dàbí ẹni tí ò ti lé experience ẹni tí ò ti lé experience àwọn kọ́ra ẹ náà lẹ́ẹ̀ máa béèrè béèrè kan tí ò ní làákàyè wípé sẹ́yìn lè fẹ́ àwọn méjì jọ kan náà kúrò kó yé yín ìbéèrè tí ò ní làákàyè ní béèrè ìbéèrè ọmọ tí o ti lẹ́ experience kankan lórí tó bá tẹ̀kan wò ọ́ dà mà so ibẹ̀ ló ti máa kẹ́ kí n fẹ́ méjì jọ kan náà bá wò sí ìsìnkú ọ̀gbádùn àbí òye wa aha anábì wa dákẹ́ ẹ̀sìn ti máa pé ìdákẹ́ ó lè túmọ̀ sí dáhùn torí pé táwọn ẹ̀fọ́ sọ pọ́n pé ń fẹ́ ọ ó lè ba obìnrin lọ́kàn jẹ́ káàrí ọmọ sàábì kan náà sì gbọ́n dáadáa náà tí wàá rí i pé àá fẹ́mi ẹ̀ sì sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ní bùkátà sí ẹ fi fèmí ọkàn obìnrin ó bàjẹ́ inú rẹ̀ ó sì tún dùn even though òun fẹ́ di ummul mu'minin ànábì sì fi hàn pé kò ṣèṣe owó ohun ọ̀wá lọ́kù ńbẹ àfìgbà tẹ́lómi tún ní ànábì yìí náà ní kó fòǹfòǹ sẹ́mi pé nǹkan fáàrí náà ní fóbìnrin láéláé pé kéne tá a lẹni tó fi wọ́n fọ́kọ tiẹ̀ tẹ́bí bàbá rẹ̀ ànábì ló fèmí fọ́kọ mi. so anabi náà hesitate kí lọ wá ní tó fìfà tó fìfẹ sọdá kí wọ lọ ó lọ ní ìlọdì máa fọlọ kò ní kankan láyé ìlọdì lọ kò sí pàǹtì kò sí singlet lókè o kẹlẹ máa kọ́kọ́ lọ yabó làwọn yẹn ṣe sẹmí tẹ́lẹ̀ bí oṣù wájú oṣù wájú anabi náà sọlọ bá a dùn yéṣu nìkan ọ̀pọ̀lọpọ̀ náà lọ wà ẹlòmíì ìbora tiẹ̀ tó bá ti kù jù lọ́dì lọ yóò dìbora tí ọba kù tó bora yọjẹ lọ́dì tó máa fi wọn wá gbé látòkè dodo torí kí wọ́wọ́ wọn máa hàn lẹ̀ wọn wá sọ lẹ̀ ìdí nu dáná bí sọlá àṣìlá sọ yìí pé ọkùnrin ò ṣe sọlẹ̀ ìlàsọ ẹyọ kan tí nǹkan kan nù ò tẹ́ bá ti mọ abẹ́sẹ̀ sẹ̀mí gbà ẹ̀ mọ̀ tó máa dì tì ọ gbọ́dọ̀ ṣe sọ́láàtì ìlàsọ ẹyọ kan tí ò dé jìkà rẹ̀ tẹ́ mọ̀ pé lọ́ọ̀dì lọ́pọ̀lọpọ̀ ni ṣé lọ́ọ̀dì dé jìkà kò dé jìkà àfi tọ́ bá fi tọ́ bá mú alátòkè tọ́ bá gùn débi kó lè dìbò ra ó mú alátòkè tọ́ wọn á lò ní lọ́ọ̀dì ìdí inú sẹ́ni kan béèrè pé wa anábì sọ̀rọ̀ láti sáà lè ṣe láti pẹ̀lú aṣọ kan lọ́rùn ó ní a irú béèrè kí béèrè wò ni sí ètò pọ̀jù nínú yín wa níjọ aṣọ kan lọ láyé bí subhanallah wa òbí wọn ṣe ń wo aṣọ ọ̀ràn oríṣiríṣi nù kọ́bọ́ọ̀dù wọn náà wá oríṣiríṣi lásọ ọ̀gá wọ́n gẹ́gẹ́ bí ọ̀gá láyé ìgbà wọn aṣọ kan náà ni ó ní mo ní ìlọ́dì mi ó sì fẹ́ fẹ́ yàwó tẹlẹ ìtumọ̀ sí kíkẹ́ mọ kọ̀ǹdíṣàn kó dìgbà tó bá tó lówó kó tó fẹ́ yàwó àbá ní jẹ́ kó rí yàwó fẹ́ tó o bá lówó kọ̀ǹdíṣàn tí ò lórí lọ́wọ́ ni. tẹ́wọ̀n ká fẹ́ dán wò ní stéètì kan nàìjíríà nílùú kan tọ́lọ̀ ọ̀gbà fún wa sùn tẹ́wọ̀n ká fẹ́ ṣe bẹ́ẹ̀ kánú láìpẹ́ ìgbà tí wọ́n fẹ́ yí nǹkan mọ́ náà lọ́wọ́ fẹ́ yọ ọ́kú ọba ó yà tètè lọ́ gbọ̀gbọ̀ kẹ́ ẹ sọ pé condition nípa ọgbọ́dọ̀ lówó kó tó fẹ́ kìí ṣe condition nítorí pé ń ẹni tó lówó ń gbogbo alọ́lọ́sìn ni ká má ṣe zìnà kẹ́ ẹ mọ wá wò pé ẹni tó fẹ́ fi ọmọ yín kò ilẹ̀ ní a èrò tó kúrú ni o ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ wá rí tó lówó tó lálù lónìí bó ṣe bẹ̀rẹ̀ wọn ní kankan tonti pé ọ̀rọ̀ owó náà pàtàkì fẹ́yàwó àbí òye wa torí tí pàtàkì òní ní kọ́ lọ wá nǹkan kan tí ó fún wa aṣọ ọlọ́dì tó ní tó o bá fúnyàwó kí ni fi bòdì rẹ ní kò sí nǹkan kan kò ya méjì ìdí ọ wà lóde bí ìdí lágbọn wájú ọba wà lóde lágbọn ẹ̀yìn kọ́ yóò sílẹ̀ ṣé o ò lè rí nǹkan kan tó fún iltemis walau khataman min hadid bá a wá nǹkan kan tó tiẹ̀ fún sọ̀dáàkì kódà kó ṣe kó rùkà rin ìtumọ̀ sí kó anábì ní ká máa fún obìnrin lórúkà tá a bá fẹ́ fẹ́ yàwó fa gbogbo àwọn tẹ̀síìrì burúkú nàìjíríà ló jókòó sígbà tó ń bọ̀ wálé ayé wọ́n nígbà tá anábì ti ní fún kódà kó sórùkà rin à àwọn wọ́dọ̀ lòǹkà ni ìyàwó wa lànàbì fẹ́ rí láyé tó fún lòǹkà táàbì sọ kọ́kọ́ kúdírọ́ olórùka òrùka báwo mo rò pé yé wa lẹ́yìn náà ìsìláàmù ọ̀gbà ká lòrùka rin tẹ́fì màtúmọ̀dánà bí n sọ pé bá a wá nǹkan kan wá owó rẹ̀ ọba àti ẹ̀ mọ́tò nǹkan kan bá a wá nǹkan kan wá nǹkan náà ọba àti ẹ̀ useless jù bẹ́ẹ̀ lọ torí pé haramu ní ká ló òrùka rin torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé òrùka rin ta ṣetọ́ọ̀nì nìyẹn tòsí máa ló òrùka tí wàá mú ká Yorùbá àlùwò àlùkì àlùkákò bẹ́ẹ̀ náà mọ bó ka ṣe máa rí tí ó sojú kóńgbà bí ojú àṣetọ́ọ̀nì sẹ́mi pé irin gidi wọn máa fi ṣe tí wọ́n dàbí ìgbà tán lọ tán lọ tán àbẹ́yìn òríró ẹ̀rí àwọn òkà àṣetọ́ọ̀nì islam ọgbà ká lòrùka ṣe ká lòrùka rin ṣùgbọ́n kẹ́lẹ́ mọ̀túmọ̀ tí ànábi ni pé bá a wá nǹkan kan kò bá àti ẹ̀ má níye lórí rárá bá a wá nǹkan kan kò bá àti ẹ̀ má jà mọ́ nǹkan kan rárá tá a sá fi sọ yìí pé òfun ní nǹkan kan sọ̀dà kì ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn o ìjọba fẹ́ yà ó gbọ́dọ̀ fún ní kíni sọ̀dà sọ̀dà kì í ọba àwa kéré jù bẹ́ẹ̀ lọ àwọn olùmọ̀ mẹ́rin bíi pé sọdáàkì ọba kéré jù bẹ́ẹ̀ lọ ó hun but be short kóbìnrin ọ yọnu sí tóbìnrin bá ti yọnu sí ó tó àbí òtò òtò bí kéèyàn ra bàtà fún pé sọdáàkì rẹ sí wàhálà bí kéèyàn kọ́ra gèlè fún pé sọdáàkì rẹ kọlọ́ọ̀sì tó gbogbo tó bá sá ti yọnu sí so Islam wa fi yé wa pé ètò kéré jù nù sọdáàkì kò ní limit ètò pọ̀ jù náà kò ní limit ètò túmọ̀ sí pé billions trillions of dollars o lè fọ́ obìnrin pé sọ̀dá kì í kò sí tó burú. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tó bá yẹ pé obìnrin bá bara ọmọ náà tó kọ fóun fifty naira kò sí tó burú. owó ni àbí èso owó ìwà ṣe pé tó wà sọ pé àwọn aráàlú yìí ti sì pàdé o pé gbogbo ìyàwó tẹ́yìn ọba fẹ́ o òwúrọ̀ ju three thousand lọ́sọ̀dá kí o mo rò pé yíwa aráàlú wo ká ń lásàkásà. hàn tọ ìgbà tí ọkùnrin yẹn wá ní òun ní jùlọ dùn lọ́wọ́ wà nǹkan kódà kó sòrò káàrin ó lòun ò ní tọ́ wá hà nǹkan ma nǹkan náà àlùkùránì ó níbẹ̀ tọ́ hà ní àbọ̀ ọ̀mà ó ní mọ̀ hà ẹ ò yàtọ̀ láàrin híha àti gbé àti gbígbé lọ́wọ́ máa kà ó ní tọ́ ọmọ ní. abọ́ kan máa ké ó lò ha ni o lè ka nù òwe ni abọ́ ma ọha sórí ó lò ha ni yéésì gbogbo alukurani ọwọ́ wọn bá tó lò ha anabi wa ni sọ wajtukaha bima ma'aka min al-Qur'an mo fi fún ọ kọ́mọdéyàwó rẹ pẹ̀lú tọ́ lọ́ọ́ha nínú al-Qur'an ìwáyà kan á túmọ̀ rẹ̀ an tu'allimaha al-Qur'an wọ́n fi fún ọ lórí kíkó falkurani kò fi kọ́ sàn falkurani yẹn sọ̀wọ́ ni ṣùgbọ́n wọ́n ní kíkọ́ ọ̀hún yóò dowó àjẹ́ pé àdìsí yẹn náà túmọ̀ sí pé a lè gbowó látàrí pa akọ́yàn nítorí pé sọdáàkì nínú òfin ṣẹ̀ríà nínú kọ́ jówó ọ̀hún máa yọ takọ́ wọ̀m nínú kọ́ jówó àbí ń ta lè válù fowó kí wọ́n lè lè válù fowó níbi ìnìsìn kíkọ́ tí ọkọ ni àbí kíni kíkọ́ tí ọkọ ìdínà tó fi dáa fún sọdáàkì wípé ntọ́ kan ó wà valuable pé kó dowó torí rẹ̀ zawwajtukaha bima ma'aka min al-Qur'an táwọn olùmọ́àfin náà náà sẹ̀rí lórí wípé a lè gbowó lórí kíkọ́ yàn ní al ilé ìjà ẹ̀rí wọn eléyìí tó wá oríṣiríṣi làwọn rìwáyàtì tó wá ọ̀kan náà rìwáyàtì láwọn sọ̀hábà kan wà níbi kan tó ti ń pami bí àkekèé bó ti ṣe sẹ́ nìkan nù wọn ní dalẹ́ni dalẹ́ni náà ní gbogbo ti ṣe sí sẹ́yìn máa kẹ́kẹ́ tá a lè ṣe sí wọn náà sọ̀hábà bá ní bẹ́ẹ̀ ni ní bẹ́ẹ̀ ni wọ́n sì fún ní àwọn àgùntàn tó pọ̀. so àwọn kan ní wọn aṣọ báà nígbà olùgbà tá a bá bí anabi sallallahu alaihi wasallam mi ìgbà anabi sallallahu alaihi wasallam tó aṣọ yìí pé ntẹ lẹ́tọ̀ọ́ láti gbowó ọ̀yà lé lórí jù ọ̀nà làkùrán ìwà àyà mi sì sọ nípa Abu Sa'id al-Khudri ìwà àyà tì fáwọn wà lórí ìrìn àjò jọ àwọn adé sì lè tó kan wọn tọrọ lọ́dọ̀ àwọn ará àlejò náà kó wọn gbà wọn lálejò wọ́n sọ pé àwọn ò lè gbà wọ́n lálejò àwọn bá wá bí wọ̀ sí kọ̀pẹ́ ní bá sàn gbogbo kwara ní oyin máa ń kankan tá a lè ṣe sí tá a rò kùtù ní ọ̀gá náà sọ̀hábà wọ́n gbókọ̀ rẹ̀ pamọ́ ó súnmọ́ kó tó kó àbùsà di gàgán náà ẹnìkan bá ní wàhálà òun máa ń tó lè ṣe sí tí ó sì abẹ́mọ́ gbàgbé àwa náà la tọrọ kúkẹ́ gbà á lálejò tẹ́ gbà ó kò sí nǹkan kan tá a ṣe ṣe àfikẹ́ sanwó ẹ̀ ní àsán kọ́lá bẹ́ẹ̀ bá pè é lọ́kọ́ àìníye ńgbà àwọn sẹ́mi fáwọn náà sọ fáwọn sí tó ló máa ń ké fatias ṣé ké fatias ní tú ní tú sí ní sẹ́ńkẹ́ sí ní tú ó dìde bí ìgbà tí nǹkan kan ò ṣe rí tó làwọn náà bá kọ́ kọ́ téèyàn mí nà lọ́gànà ẹrù àgùntàn wọn kù fún un àti wọn kó dọdọ anabi muhammed sallallahu alayhi wa sallam wọn làwọn ní kú nígbà táwọn bá dọdọ anabi anabi wa sọ fún pé wọn má adraka annaha ruqya ta ló kọ pé fati àrùkìyà ni bó ló ṣe mọ pé rúkìyà ni nǹkan àwọn sàhábà tó nítorí wọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ anabi sallallahu alayhi so anabi à ń ta lọkọ ọgbọrí anabi ọsọ fún wa ni bó ni wọn ṣe wá mọ. túmọ̀ sí pé sọ sọ̀hábà látàrí ẹ̀kọ́ tán ti gbọ́ wọn náà máa ń gbìyànjú lórí nǹkan míì tí wọn gbọ́ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé táwọn bá padà dọ́dọ̀ rẹ̀ àwọn padà máa bí a sì mọ̀ pé irú eléyìí ní tí wọ́n dá sí o kò nítumọ̀ nígbà táwọn ìbá tó sọ pé bọ́ọ̀sì wọ́n gbé lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam tálẹ̀ tó kọ́ yín pé rúkúyà ni inú ntọ́ yẹ kẹ́ ẹ gba owó ọ̀yà lórí rẹ̀ jù ọ̀nà làkúrà rẹ̀ tẹ́ ẹ bá pín ẹpín tèmi náà tẹ́ ẹ bá pín ẹpín tèmi náà mo rò pé yé wa tẹ́lẹ̀ yìí ni àwọn ẹ̀rí táwọn olùmọ̀lò láti sọ pé a lè gba owó lórí kíkọ́ àyàn lálùkùrọ̀ àyàn a lè gbowó lórí fífa àlùkùrọ̀ àyàn sí rúkúyà sáà lè gbowó lórí bíbáyàn kí alukurani bẹ́ẹ̀ ní bùkátà ẹ wá bá ń kí alukurani sáàlì gbowó ẹ dáhùn náà ṣé àtìsí ọ̀fẹ́ ọ̀kárí gbogbo eléyìí náà náà ọ̀fẹ́ débẹ̀ ọ̀ gbàdọ̀ bẹ́ẹ̀ débẹ̀ lọ́kàkọ́ <laughs> sóye ìgbà tó fẹ́ẹ́ débẹ̀ lọ́kàkọ́. sẹ́mi tó bá tó fi kákò tó rà dáadáa lẹ̀ lélẹ̀ bídìí ọ̀wọ́ bẹ̀ ẹ̀ nítorí pé tó bá ń pé ìyẹ́ àdìsí ń bá fẹ̀ lọ títí sẹ́wọ̀n kó gbogbo ń bídìí àná kò síbẹ̀ a sì gbọ́ àkànnà fi ń sẹ̀ nígbà tí wọ́n dá kan mọ̀ ẹ̀ laysa alayhi amruna fa huwa radd tẹ̀yìn rọ́dù wọ́n ti dàlù yẹn gba ti ma ti dé ìtàn tẹ̀ pẹ̀lú pẹ̀lú àwọn ẹ̀rọ ọ̀tẹ̀wé náà ni wọ́n á pin mọ́ wọn lẹ́sùn ẹ̀sùn méjì

àwọn ọmọ bíi tá a fẹ́ tí àdìsí òsì ìjọba fún ọgbà ọ̀fẹ́ àwọn bíi tá a fẹ́ tì tó yẹ wa àdìsí tẹ̀sí fẹ́ fi ṣe ìjìṣẹ́ lórí tẹ̀sán kò fẹsẹ̀ rìn lábípẹ́ fọ́nà ẹ̀yin náà padà sí di tá a wò ọ̀dà tàbá wá wíbẹ̀ àwọn olùmọ̀ tó wá kó sí méjì ṣé ẹni tí yóò gbowó látàrí àlùkùránì ṣé yóò ti dá mọ́jẹ̀mú àbí tí wọ́n bá fún un ṣé yóò ti sọ pé báyìí lọ́sàn àbí tí wọ́n bá fún ni kọ́ gbà òun nídìí láti condition láti condition àtọ́ condition rẹ̀ àti condition rẹ̀ gbogbo ẹ̀ ló ṣe déédéé àdéhùn ti tọ́ka sí tó yẹ wa tìrúkọ́ àdéhùn ti sọ pé inna ahaqqa ma akhadtum alayhi ajra kitabullah nítorí tọ́jú kíkẹ́ gbowó sẹ́nu rí ẹ̀ onílà Al-Qur'an ti rọ̀ lọ. ok àdéhùn ti wá bá àdéhùn ti Abu Sa'id ti sọ yìí pé ìgbà tí wọ́n sọ wípé àkekèé sán olórí àbá yẹn wọ́n sọ wípé a ní serúpíà fún àyà pété ẹ bá ṣe jùrù jùrùlù àbí jàcẹ́lẹ̀ orúkọ yẹn náà ni wọ́n pè é bá lò kánú méjèèjì màlìkí à ń pè jùrù àwọn fòkòhá òun yòókù ń pè ní jàcẹ́lẹ̀ àbí kẹ́ fún wa ní jùrù a sọ pé jùrù òun náà ló wọ́ ọ̀yà lórí iṣẹ́ tẹ́ sọ pé tó ṣe fún mi nìyí àmọ́ tí ọba rí ṣe parí kò ní gbà kọ́ gbígbẹ́ sọ pé ẹni tó bá fi lè bá mi wá ewúrẹ́ mi tó sọnù wá yóò gba yí báyìí ọwọ́ awọ títí láti lẹ̀ yìí títí ó fi dábàá kálíkì ọwọ́ apàdà dípò rẹ̀ ewúrẹ́ mú bọ̀ kílẹ̀ fún kọ́bọ̀ àti rí kọ́bọ̀ ẹ kẹ́sì máa wo ẹsẹ̀ mọ́rin dábàá kálíkì kò sí àgbọ̀ bọ̀ bá dá ní ẹ̀tọ́ dá lórí ẹ̀tọ́ sí náà ẹ̀tọ́ tó bá yẹ pé sẹ́wọ̀n kan ti dá ní condition wọ́n ti dá ní condition nísìkò ẹ̀fọ́ ọmọ sílé kí o ẹ wàá dá ní condition pé tọ́mọ ẹ bá bilẹ̀ mọ́ ọkọ tọ́mọ ẹ̀ka ó sì gbé de lárúbá ti ń sọ àfọ̀ yín mọ́tò tuntun kan sẹ́wọ̀n pé jùlọ yàtọ̀ sí ojúra owó sẹ́ owó sẹ́ àwọn náà sọ pé táàmìlì lẹ́ẹ̀mọ̀ sanwó. monthly lẹ́ẹ̀mà sanwó daily lẹ́ẹ̀mà sanwó weekly lẹ́ẹ̀mà sanwó ọmọ mọ ọmọ ọmọ kọ̀ọ̀kan wa sóyè <laughs> sóyè eléyìí yàtọ̀ sí jọ́ọ̀lù dáwọ́ kan máa sọ ya ọpọlọ rẹ kó ya ojú ẹ kó máa gbọ́n tá à ń sọ yìí dáadáa rò pé ń yọ torí yọ kò yọ títà ń bá títà ń kọ́ má sùn wo bàbá rẹ <laughs> yàtọ̀ sí tẹ́lẹ̀ sọ pé tí bàbá bá ní. mo fi ọmọ yìí sọ́dọ̀ yín under jury. tó bá hàn kúránì màá fún yín nílé lọ́fọ̀ ilé òdìdí kan lọ́fọ̀ tó bá fi lè hàn kúránì ẹ fifty thousand lọ́fọ̀ ọ gbọ́dọ̀ expect fifty kobo ó dìgbà tó ọmọ bá tó ṣe kíni tó bá tó hàn kúránì wọ́n sì ń tó bá ha dáadáa níjọ́ tó a fifty thousand níjọ́ tó gba ilé tó gba mọ́tò so àwọn tó tó mọ àkùrán dáadáa wà jókòó. wọn àgbẹ̀ kágínì fún wa ẹnìtàn mẹsẹ̀rẹ̀ èlò lọ́mọ bá dánú lé ńgbà bá tó ló tó ní òtò pé ọmọ ojú wa pé ẹkótó ẹkótó kótó kìnnì máa káńsù tó ń bá tó yá a tún kan ọmọ tún káńsù a láti a dàrú ọmọ wọ́n síbẹ̀síbẹ̀ agbọ́dọ̀ láàánú agbọ́dọ̀ láàánú èdè ní pé ọ̀rọ̀ ọlọ́run lè Islam lè lè wọ́n bá wà tó ṣe pé bẹ́ẹ̀ nípa mówó wà nǹkan àti ìsara rẹ̀ tó ti lè ó sì lójú kòkò ó ń fẹ́ kẹ́kọ̀ọ́ yìí àsìkò tí òun ọmọ akẹ́kọ̀ọ́ yẹn fún títí ìgbà tí ó fi mí kọ́ wa bẹ̀rẹ̀ sí ní sanwó láti ìgbà tó ti kó sí tó burú kó sí tó burú àmọ́ kó lọ́ ọmọ kan ṣe dáadáa fún mi èsì pé tọ́mọ àlọ́ tán ra rẹ gbé ẹgbẹ́ Islam ẹlẹ́yìn náà dálọ́ ní kọ́ gbowó dálọ́ ní kọ́ gbowó àdéhùn tó ní kọ́ gbowó àbí òye wà tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ tí a bá ní concentration fáwọn ẹ̀ tó kù díẹ̀ káàtó fún tá a sì rí nínú pàfọ́mánsì wọn pé yẹ́s ọmọ yóò wá gbàsìkò jẹ́ǹbì ó wù láti mẹ́kọ́ yìí ṣùgbọ́n náà àti rówó san ní oṣù kásẹ̀ kẹ́ni ká kọ̀ǹsídà rẹ̀ kò sí nǹkan tó burú mọ́ lábẹ́ òfin ọlọ́run. ìdí ìnà tó fi rí láyé nìs àwọn Islamic universities wà tẹ́pẹ́ ọ̀fẹ́ lẹ̀kọ́ mẹ́ àwọn Islamic universities ó sì tún wà tẹ́pẹ́ wàá yí àpò rẹ̀ wò kó tó wọlé kò sí ìtọ́sẹ́ lọ́ọ̀ nínú wọn. agbára ń bẹ fáwọn eléyìí láti kọ́ wa lọ́fọ̀ ìdáhùn lọ́wọ́ ọ̀fẹ́ agbára ò sí fáwọn eléyìí láti kọ́ wa lọ́fọ̀ wọ́n san owó rẹ̀ àwọn náà wa márùhàmà bó sì wà náà kò sí wàhálà tẹ̀lé ìjà ló ti ṣètò eléyìí tó wá pọ̀ jù gan iye ọmọ láyé wa gan ní gbogbo ayé wa tẹ̀lé ti tẹ̀lé ti lẹ́yìn rẹ̀ رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أعطوا الأجير أجره قبل أن يجف عرقه رواه ابن ماجه ìwádìí sì ilẹ̀ ọ̀lẹ̀ wọ́n á rí ntọ́tọ́ka sí tuma rẹ̀ nínú Sahih Bukhari tí ntọ́tọ́ka sí tuma rẹ̀ là ń sọ̀rọ̀ lé lórí gbèsè lé torí pé léyìí lẹ̀ wọ́n á rí wáyà tó tún tẹ̀lé náà lẹ̀ kí ni tuma eléyìí ẹ fún ẹni tẹ ẹ bẹ ní sẹsẹ lówó sẹ rẹ ṣáájú kó oògùn rẹ tó gbẹ ẹ fún ẹni tẹ ẹ bẹ ní sẹsẹ lówó rẹ ṣáájú kó oògùn rẹ tó gbẹ ẹnì pé lọ́dọ̀ àwọn Yorùbá àwọn Yorùbá ọ̀dà Kùránì mọ̀ wọn ọ̀dà súnà mọ̀ bí ibi wọn ṣe dá Bíbélì mọ̀ àwọn Yorùbá mùsùlùmí mọ̀ ń sọ ọ̀gbẹ́sẹ̀ Yorùbá tẹ̀sẹ̀ mùsùlùmí ọ̀ nínú aburú tó ṣe wá lẹ̀ Yorùbá yìí onígbàwọn yẹn wá dánilẹ́kọ̀ọ́ báyìí dípò kí wọ́n á gbọ́ kí lọ́lọ́ sọ kí lànà lè sọ sallallahu alaihi wasallam wọ́n lè jókòó sí di ayò wọ́n lè jókòó sí di tẹ́tẹ́ àbí fíìmù gbélé làwọn máa ṣe àbí bọ́ọ̀lù àwọn kankan wá wà tán ti rọ sí wọn lórí láti gba kéékèèké wọn báyà ní school báyà láwùjọ tí wọ́n ń gbé oná lọ̀rọ̀ àwọn bíbélì ọ̀rọ̀ bíbélì ó kún rí Yorùbá lẹ́yìn kí tẹ́lẹ̀ ń bá yanu tí wọ́n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ bíbélì ni mú wa yáa bó ṣe wá nù ìwé mímá ìwé wò ní ìwé mímá náà ó lè nínú bíbélì tọ́ ọmọ rẹ ó lè bá àjẹsìn wò fún mùsùlùmí fẹ́ tẹ́bá wá ní kó mú àyà kan wá àbájáde kan kọ́dà kó ṣe tuma ọkà fún wa wàláì yóò náà lè

wọ́n bá fẹ́ mọ́rọ̀ bíbélì wọ́n wàrà sọ́ọ̀sì wọ́n á sọ pé síbi báyìí ó sì sẹ́yìn ṣe tó síbi báyìí kí ló dé tọ̀ ń ta àpò mú wa bí dájú kọ́ máa fọwọ́ sí jẹun nínú bíbélì wà gbẹ́bù mú wa bí dájú kọ́ máa rìn òwò Mrs. Comfort bí dájú kọ́ máa rìn òwò wà gbẹ́bù tó eléyìn àwọn lẹ́mú ìlú ọba àdìsí sọ fún wa ní ìsìnkú ẹnikẹ́ni àdìsí ọ̀fẹ́sẹ̀ rìn lọ ṣùgbọ́n tuma rẹ̀ ọwọ́ anu sọ̀rọ̀ Bukhari tó fẹsẹ̀ rẹ̀ àdìsí ń kọ́ alẹ́ kọ̀ pé tá a bá bẹ̀yàn ní sẹ́ẹ́ ká sanwó rẹ̀ fún kóògùn rẹ̀ tó gbẹ a gbọ́dọ̀ máa dàgbà sí pàápàá jùlọ ẹsẹ̀ tá a bẹ́ ó ti bá wa sí àwọn àti gbaṣẹ́ yìí lágbà pé sọ́tọ́ ká wá dáwó rẹ̀ dó ọ̀tọ̀ ọ̀tọ̀ dáhùn pé wà burúkú yẹn sì pọ̀ láwùjọ wa ẹ bẹ̀yàn ṣe dáadáa yóò fi dáadáa bẹ̀rẹ̀ rẹ̀ ẹ wàá jà tó káńgbọ̀ bá dìrọ̀ lẹ̀ torí pé ẹni sanwó sẹ́rẹ̀ ẹlòmíì bẹ́ẹ̀ wọ́n ti bá a ṣe jọ wọ́n bá a ṣe jọ wọ́n bá a ṣe sọ wọ́n fún ọ rẹ̀ kan náà lọ́gbà kìsì àfa at the end of the day kò ní rówó gbà ẹni tí ọba wọn dá sí nígbà tí ń gbéṣẹ́ fún gbogbo wọn náà bá wọn parí ẹ̀ wọ́n tún wọn máa bẹ́ẹ̀ wọ́n lẹ́bẹ̀ẹ́ làá dó sìkà torí kó lè bá a sanwó eléyìí fún ó sì ti ṣiṣẹ́ fún ọ wọ́n sì ti gbaṣẹ́ lọ́wọ́ sọ́dọ̀ abẹ́ kò dà abẹ́ ẹlòmíì wọ́n bá ṣiṣẹ́ wọ́n ti wá parọ́ wọ́n lọ kábọ̀ wọ́n lọ kábọ̀ fún àbùkábọ̀ tẹlomi ti kó sùkàn kábọ̀ tẹlomi ti pọ́dún ọ̀hán ní gbàbẹ́ mọ́ tó sì dà abẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń retí kẹ́jẹ́ ẹni tó bẹ̀ ń ṣe ọgbẹ́ni kìí sóògùn rẹ̀ tẹ̀wọ̀n kẹ́jẹ́ bá ti gbẹ̀ sínú sàárè ni ó ti wá béèrè ẹni tẹ́ ẹ bẹ̀ ń sẹ́ fún lówó sẹ́ torí pé ní ó jẹ́ kí dùnú tiẹ̀ náà pé a iṣẹ́ òjọ́ la bẹ̀ ó sì ti parí sẹ́ fún lówó rẹ kọ́ máa lọ nà ní tí o bá fi mú yín fún lówó rẹ yẹn kẹ́sì máa ń pé tílẹ̀ ọjọ́ kejì bá ti báyìí ẹ kò rẹ̀ lè lọ ìdí àwọn òṣìṣẹ́ náà ti dáhùn ń bẹ̀ wọ́n ọjà ń bá wọn òní ẹni táwọn ọmọ kò ti pé iṣẹ́ ọjọ́ mẹ́ta la ti ṣe báyìí iṣẹ́ ọjọ́ mẹ́ta ṣé mo jẹ́ owó lówó rí ni ah ẹ jẹ́ mi lówó rí ṣùgbọ́n gbogbo èèyàn ní máa jẹ́ èèyàn lówó inú àwọn èèyàn lẹ́yìn náà sì wà ẹ̀rú ń bà mí. torí ẹ kẹ́ni tẹ bá bẹ̀rẹ̀ sẹ́ fún lówó rẹ̀ ìwọ náà tó fẹ́ gba owó iṣẹ́ rí kó o ṣiṣẹ́ rẹ láti pé torí pé ẹ̀sìn Islam kọ́ alẹ́kọ̀ọ́ púpọ̀ nínú àdìsá náà bùsùlùmọ́ àdìsúlù inna Allaha yuhibbu ìdá àmìlà àhàdókòm àmàlẹ́ àyẹ̀tùkẹ́nà ọlọ́run nífẹ̀ẹ́ sí pé tẹ́nìkan ní bá ṣiṣẹ́ kan kó ṣe dáa mùsùlùmí ò supervisor ọlọ́run ti tó tó ọmọ abẹ̀rù mo gbọ́dọ̀ ṣiṣẹ́ yìí torí pé mi gbogbo ẹran tó bá wù láàrin èèyàn látàrí anabi sallallahu alaihi wasallam ni iná lọ́lọ́run fi gbanu kó la kullu lahmin nabata min sahtin fannaru awla bih eléyìí túmọ̀ sí wípé mùsùlùmí irú bí ó ti ṣe máa ṣàkíyèsí kọ́lọ́run rò ọlọ́run rò ọlọ́run rò kò sẹ́ni tó yẹ ká bẹ̀nsẹ̀ láyé bíi mùsùlùmí àmọ́ mùsùlùmí gidi nígbà mùsùlùmí ọlọ́bẹ̀ yọ̀ tó kún àwùjọ tiwa yọkàn fi islam yóò fi gbá ọ lójú ni ẹlòmíì kan dárùn gbèsè kó lè bá àfi ṣe four one nine tẹ́lẹ̀ rò pé alùsùn náà ní dáhùn nímọ̀ pé àkínní ọ̀daràn burúkú ló wọ́ bọ́ sí lọ ló tulẹ̀ torí rẹ̀ ń tẹ̀ bẹ́ńsẹ́ tó bá ń ṣiṣẹ́ pé ẹ fún lówó rẹ̀ ẹ má jẹ́ oògùn rẹ̀ ọ̀pẹ inú jẹ́ dùnú rẹ̀ ọ̀pẹ kò ní máa fi bẹ́ẹ̀ lẹ̀ kọ́ máa pòṣe kò ní padà délé kọ́ máa kó bàbá olórí bù wọ́n sanwó fún wọn ń pèèyàn lólóríire gan-an ọ̀pọ̀lọpọ̀ olóríire sí wọ́n wá ń fi orí kìka ọkọ̀ fún yàn pé bàbá olórí ibù ó súnmọ́ kó rí ibú ọ̀tẹ̀tẹ̀ àbí òsúnmọ́ torí délé wọ́n láti wúwo orí fún ẹni tó ṣiṣẹ́ fún ẹ lówó rẹ̀ kó oògùn rẹ̀ tó gbẹ ẹ má lọ lára ẹ rí i pé kò sí fẹ́ẹ̀ sẹ́nìkan láyé yìí ìsìn tí ọmọ ẹ̀sìnyàn lówó àbọ̀ kò fẹ́ẹ̀ sí oníkálukú ní sẹ́kàn tó ṣe sọ́wọ́ ẹlòmíì tí ọ̀sán rẹ̀ ẹ̀sìn mọ̀ pé tó bá ti ń pẹ́ jàǹbá máa sowó ni ẹni tó ní ten million gbà lọ́dọ̀ rẹ̀ owó bá ti ń pẹ́ ó lè sọ pé ẹ èló mo rówó sí sótó six million ni ah, ten million ni ah no ten million báwo ah ọ̀fẹ́ ló gbájú ẹ̀ fún mi ẹ wo bí tẹ́ ẹ pọ́ sí jọ́sìn no ọ̀rọ̀ òwe kọ́ lélẹ́yìí iye tí mo ro sí ni four million ah àwọn èèyàn tó wá máa kọ ọjọ́ tètè gba four náà kọ́ wa fàṣíkò tù ọ lọ. Ah, ọ̀nà kókótù ọlọ́ǹgá lọ́tí ò lọ. akramakumullah ẹ tètè sanwó ẹ̀ ń tẹ̀ bẹ́ẹ̀ ń sẹ́ o ikú ń bẹ o ẹ̀yin náà lè kú o bàtẹ́ ń dàgbà sí ẹ lè kú o kẹ́ ẹ tó sanwó yẹn gbèsè la lọ́hùn nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu rawahu tirmidhi àdéhùn tó sì fẹsẹ̀ rìn lẹ́yìn ẹ̀mí múmìnì wọn ò gbé káfìrí fa torí tó ṣe káfìrí tún pọ̀ ju lẹ́yìn lọ ẹ̀mí múmìnì wọn ò sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ nínú sàárè kò ní nísinmi títí tí wọn fi bá a san gbèsè ẹ̀dá ọkọ̀ àkọọ́lẹ̀ gan-an ààrẹ ní bọ́ ọ̀sán báwo wá làwọn gbèsè tó ọkọ̀ àkọọ́lẹ̀ kò sì sí tọkọ lọ́run torí kò sọnù lọ́dọ̀ ọ̀lọ́ ìbáàjẹ́ káfìrí ló lówó nǹkan sọnù lọ́dọ̀ ọ̀lọ́ sanwó olówó fólówó ọmọ nkáfìrí tẹ́lẹ̀ kó tó gbowó lọ́wọ́ ọmọ nkáfìrí kó tó gbọjà láwìn lọ́dọ̀ torí ẹ eléyìí jẹ àdéhì ẹ̀kọ́ tá a rí kọ́ ń bẹ̀ pọ̀ kò burúkú abẹ́rẹ́ níṣẹ́ àmọ́ràn yẹn ni ká sanwó fún ẹni tá a bẹ̀ ń sẹ́ iṣẹ́ táwọn a máa bà tá a máa bẹ̀ sí iṣẹ́ tá a gbé fún yẹn sí wọ́n gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ tọ́tọ́ kò gbọdọ̀ jẹ́ haram kò gbọdọ̀ jẹ́ haram bí ẹni tá a so olówó kan tó yẹ ká san fún kò ní o ẹni tá a bẹ̀ kọ́ bá ní pààyàn lọ́nà ìtọ̀ tọ́tọ́kọ́ gbowó kan kọ̀tọ́ o ẹni tá a bá ní dáná sun dúkìá ẹni tá a bẹ̀ kọ́ bá ní báyàn sùn kọ́ bá ní bá ṣe zìnà sọ́tọ́ ká tún fún lówó tálẹ́ nítorí ká yọ pọ́ńkó sí tó gbogbo sẹ́tẹ̀ bá wá bẹ́yìn tó bá ti lè jẹ́ haram owó tí wọ́n bá pa ń bẹ̀ náà ń haram ni ẹni kan Nabi sallallahu alaihi wasallam tọ́ka sáwọn kan nù wọn gẹ́gẹ́ bí ètò pè ní hulwanul kahin owó táwọn alágbègbà àwọn oníyàwó àwọn babaláwo àwọn àlùfáà ń pa nídìí àwọn sí òfò yìí báyìí anábì ní haramu ó tún ní mahrul baghi owó táṣẹ́wó ń pa nídìí iṣẹ́ aṣẹ́wó haramu dáhùn pé iṣẹ́ kan náà lẹ́bẹ̀ẹ́ babaláwo àfa àti ntẹ̀yẹrin iṣẹ́ kan náà lẹ́bẹ̀ẹ́ gbogbo owó tí ń pa haramu ẹ̀yẹ́ máa wo nǹkan fa kí ẹsẹ̀ mọ́sálásí lẹ́ lọ́ka bọ́ dàrán babaláwo alágbègbà àfa àti ntẹ̀yàn rìn ọ wà ní ẹ̀dá níyàn sówó àníyàn bá wò ẹ fẹ́ ṣe sọ̀láàtì ah, wọ́n rí àwọn èèyàn mú bàjẹ́ ní ẹ̀dá níyàn sówó wọn náà máa gbẹgbẹgbẹ wọn máa jẹ kúlẹ̀kúlẹ̀ àwòrán ìdá. so ó tún wá máa sanwó sẹ́fọ̀dà owó tá ń bá yẹn kọ́ haram ah àwọn obìnrin kan àánú ni wọ́n. obìnrin kan ní ó tún jẹ́yàwó fáwọn babaláwo wọn yẹn owó haramu ó fi máa tọ̀ owó haramu ó fi máa ya ojú yín ya dáadáa yín bàbá bàbá tẹ ma o ẹ má fọmọ yín fún babaláwo ẹ má fọmọ yín fún o ẹ má fọmọ yín fún aláwo o síbẹ̀ yín náà ti rí nísìn wọn kúkú ń wí tẹ́lẹ̀ ẹ máa yín mú bí ìgbà tí kòkòrò kúkú ń bẹ nu yín náà ni síbẹ̀ yín náà rí àwọn afọ ọ̀daràn yẹn ni orúkọ ẹgẹ tiẹ sekọlọ Rasulullah sallallahu alaihi wasallam là ń lọ wúrí òkú ọwọ àlọ fọmọ fún sẹyìn mọ pẹ̀lú àwọn ọ̀daràn náà níyàwó lọdẹ àdánwò bá wọn wọn sì nírú ẹyẹ lẹyẹ wọtọ ìyàwó náà lè ti dìyà aláwo nítorí pé at the end of the day ẹ̀sìn ọkọ nìyàwó padà sí káyìn ẹ bàtọ̀ mọ̀ yín jẹ́ ọmọlẹ ọmọlẹ ọmọlẹ jàre ń jọgbìn ní alùkìyàmọ ńgbà táyì méjèèjì ó sì tún jẹ̀bi àtọmọ àti bàbá ńgbà ó sì jẹ pé bàbá mi náà kọsítọmọ babaláwo ni ìdí nu tó fi lọ fọmọ fọdàrà owó tá ń pa ń bẹ haram owó ńlọ àmà fi tọyàwó ló fi máa tọmọ á Ọlọ́run ṣàánú wa torí rẹ̀ tó bá gbèsè burúkú lẹ bá bẹyìn ẹ gbọ́dọ̀ fún lówó ẹ sì tẹ ẹ gbọ́dọ̀ bẹyàn láti pilẹ̀ pé kó bá yín ṣiṣẹ́ ẹbùn ẹfẹni tí ẹbẹ níṣẹ́ lówó rẹ̀ kó oògùn rẹ̀ ò tó gbẹ nínú àǹfààní tó wà ń bẹ òun náà ni pé owó sẹni tá a bẹ ń sẹ kò gbọ́dọ̀ pẹ́ kò gbọ́dọ̀ pẹ́ nítorí pé kàkà kó ṣàdúà ó lè padà di kó ṣépè èpè tí ó sì sẹyìn yóò máa já ṣépè ẹni tá a ṣàbò sísì anabi sallallahu alaihi wasallam sọ pé wattaqi da'watal فإنه ليس بينها وبين الله حجاب ṣọ́ra fípè ẹni aṣàbòsíṣe o torí gàgà kan di lọ́nà dọ́dọ̀ lọ àbòsí ni ó padà já sí bàbá yìí ẹ sanwó sẹ́ẹ̀mì padà wá lọ́la ẹ sanwó sẹ́ẹ̀mì padà wá lọ́tùnlá mẹ́ta ẹ sanwó sẹ́ẹ̀mì tó o bá tún padà wá bí wà kábò iṣẹ́ ògùn àlòsè kó iṣẹ́ rẹ lẹ̀ ọba ọ̀rẹ́ búlọ́ọ̀kù ṣé rírẹ́ tọ́ rẹ̀ òǹkọ́ lọ́rẹ́ òǹlọ́rẹ́ ra rẹ̀ so sẹ́wọ̀n kí tó ń tì bá bẹ́ lọ́n wàláhì kò sí tó ní kọ́ lọ́n ṣe fún ọ tó lọ́n lè ṣe ọlọ́run sì ti sọ nínú hadith kòdìsí èpè tán bá ṣẹ́ tẹ́ni aṣàbòsí fún bá ṣẹ́ ọlọ́run ọbọ̀ ni òun ọ̀ràn lọ náà ní kò bá pẹ́ la ansurannaka walau ba'da hin máa ràn ọ́ lọ́wọ́ kò bá pẹ́ ó lè jẹ́ pé lẹ́yìn ìgbà tó kú tán làrànṣẹ́ tó dé lórí èpè tó ṣẹ́ lọ́ba tó bá wàhálà pàdé nù sáré torí délé ọ̀dọ̀ wa ká sanwó fẹ́ni tá a bẹ̀ ń sẹ́ ẹ ọmọ yíbò ni ẹ rí yíbò kẹtó bẹ̀ ń sẹ́ ọ pàtó akẹ́kẹ́ sanwó fún un lọ́wọ́ àdọ́mọ yíbò irú ọmọ kékeré yìí tá a bá kwádúró owó ìfọ̀n ojú yìí fọ́ tẹ́lẹ̀ ọmọdé kékeré kẹtó bẹ̀ ládùúrú sẹ́ẹ̀ ẹ wá ládùúrú owó ṣé iṣẹ́ tó ṣe ní ìṣàdúró àbówó owó owó tá a pè ládùúrú kí lèèyàn ṣe fún níṣẹ́ adúrú lòna nítorí ẹ má ṣe jàǹbá o ẹ bẹ̀rù ọlọ́run ẹran tí kìtà bá kú kọ̀ parí sísáré o ìgbéǹde ń bẹ o tọ́lọ́mọ bó tún á ṣe ṣòro fún wa ẹ fẹ́ni tẹ́ ẹ bẹ́ ń sẹ́ lówó sẹ́ẹ̀rì ṣáájú kóògùn rò tó gbẹ ẹnìkan gbọ́ nígbà tẹ́ ń bẹ́ ń sẹ́ mẹ́jọ wá dìgbà tẹ́ bẹ́ ń sẹ́ tán lẹ́wọ̀n àmọ́ òkú ń pọ̀ torí tẹ́ máa ti ń dàgbà sí ẹ̀ jàǹbá rẹ̀ náà ẹ jàǹbá rẹ̀ náà ní ẹ̀mọ́ kówó ti pọ̀ ju iye tí mi lè sánu tí ọba sì wọ̀ fún ọkọ lọ kóòtù tọ́jú bá sọ pé òun fọ́ sí kóòtù ọlọ́run tí ẹ bọ̀ tí ẹ bọ̀ àdìsí tó tẹ̀lé lẹ́yìn òun náà tún ní ṣe pẹ̀lú òṣìṣẹ́ yìí náà ni ṣùgbọ́n òun náà tún fẹsẹ̀ rìn ni ó ní àdìsí Abu Sa'id al-Khudri radiyallahu anhu wọn lànà bisalòlá àìsàn sọ fún mínísítà jẹrọ ajẹrọni falyusammi lahu ujrata abdulrazak as-San'ani olóògbéjáde nínú tírà rẹ̀ al-Musannaf ṣùgbọ́n ọ̀nà tó gbà wá já kò sí fi sẹ̀rí ṣùgbọ́n al-Imam al-Bayhaqi ó sobi tọ́jà o ṣùgbọ́n lò náà tún lẹ̀ ẹni tó rí fi sóhùn ó náà lẹ̀ so ṣùgbọ́n túmọ̀ rẹ̀ ó sì déédéé wọ́n ní gbogbo ẹni tó bá fi lè gbà ẹ̀ sísẹ́sì gbogbo ẹni tó bá fún yàn ní sẹ́sì ẹ sọ yìí tẹ́ ẹ bá fún máa ṣiṣẹ́ ń sowó àníjà àárín mi pẹ̀lú rẹ kò síjà ìjà wà ó ìjọ wà ẹ sọ yìí tẹ́ ẹ bá san sẹ́yìn mo gbé fún ọ ní contract hundred thousand lọ́gbà sẹ́yìn kó tó bá tẹ lọ́rùn tagbára tagbára tìdùnnú tìdùnnú ló fi máa bá ṣẹlẹ̀ tí o bá sì tẹ lọ́rùn ìjọ àkọ́kọ́ tẹ ẹ rí ni kò ní parí iṣẹ́ tó ní kan tí kò tí ì lọ. bẹ́ẹ̀ náà ni tó bá ké sí òjò ni iye báyìí mo fẹ́ san fún un ó sọ pé tọ̀ lẹ́gbẹ́ táwọn máa ṣe o wọ́n ní iye báyìí ni wọ́n máa san fáwọn sí òjò ó sọ pé ò lè fi tẹgbẹ́ àdánù kan sí iye báyìí ló lè fún ó sì lọ tí òun lọ́rùn sẹ́mi kó ti mọ iye tó wọ́n gbà ah iye báyìí lẹ́gbẹ́ ni kó ń fún ọ two thousand ní wọ́n ní five thousand lèmi ọ̀sán ẹ̀wọ̀n kọ́tẹ́ lọ́rùn òun náà wàá sírò ẹ̀ pé bàbá ẹ má máa sanwó fún mi lóòjọ́ sẹ́mi ọ̀pẹ́ nu tiẹ̀ ló ti ń jáde o wọ́n ní ẹ fún lówó kóògùn tó gbẹ òun á ní òun fẹ́ kọ́ gbẹ ẹ má fún lówó lóòjọ́ nígbà tí sẹ́yìn bá parí tán ní kẹ́ ẹ sanwó fún nítorí pé àwọn àwọn èèyàn mara wọn ẹlòmíín mọ̀ pé tó ń bá ń gbowó lójoojúmọ́ wọ́n kàn parí iṣẹ́ bí aláìgbowó ni torí bá ti ń gbowó kọ̀mọ́ sèwù ìjẹkújẹ ìrakúra àmọ́ àwọn ìtọ́fẹ́ dáràn sí lọ́rùn ilé àwọn tí ń retí rẹ̀ so ọwọ́n ani tó ń bá parí iṣẹ́ òun fẹ́ gbowó lẹ́ẹ̀kan náà kó òun lọ fi ṣe nǹkan gidi òṣìṣẹ́ wà sí máa ṣe bẹ́ẹ̀ sẹ́yìn náà máa dáwọ́ rẹ̀ jọ ẹ má bàa jẹ o tó bá sì parí síta ìparí iṣẹ́ iye tó báyìí lọ sí iye tó rẹ̀ jẹ eléyìí kò sí nǹkan tó burú mbẹ àmì ẹjọ́ ọmọ iye tí ọmọ gbà ẹ fẹ́ gbà ṣiṣẹ́ tíṣà wọn á sọ pé òun gbà tó ti gba dìgírì máa bá sẹ́ǹsù ah, èló lẹ̀ ń san èló lẹ̀ ń san mo rò pé yé wa ẹ̀hẹ́n níìsín tẹ́yìn náà bá fẹ́ gbaṣẹ́ kọ́dà lọ́dọ̀ ìjọba ẹ̀rí pé ìjọba sọ pé òun fọ́n ṣẹ́ iye báyìí ló sì máa gbà lóṣù so wọn ò ní lọ pẹ̀lú confidence pé bíjọba ni ah, bíjọba bá ní òun ti fọ́n ṣẹ́ three hundred lọ́mọ gbà lóṣù kọ́ yé three hundred thousand o three hundred naira sọ pé wọn ló tètè rò pé àbáwọn kìíní orí wọn dàrú ẹjọ ṣé three hundred yẹn ó ní ké ń parí àbí òní tó láyè sí ké náà lẹ́ ń pe gbogbo ẹ̀ tó ní ké ń parí àbí òní wọn nínú three hundred sangiliti ni o wọn náà sọ pé ẹ̀fọ́ musa ẹ̀yìn sangiliti ah, so torí ẹ̀ tí wọ́n bá ti láyọ̀ pé tó ọmọ gbà ni tó ọmọ pé tó bá fẹ́ continue ọmọ ntọ́fà tó fi continue tó bá sì fẹ́ filẹ̀ ọmọ ntọ́fà tí òfin filẹ̀ ẹ jẹ́ kẹ́ni tẹ́ ẹ gbà sísẹ́ ọmọ yìí tẹ́ ẹ fẹ́ fún ṣáájú kó tó tẹ̀síwájú pẹ̀lú sẹ́ sẹ́mi kan fẹ́ dínà wàhálà ni wọ́n fẹ́ dínà jà ni a ni mo wá ń ṣiṣẹ́ bí ọwọ́ aago báyìí ìmọ̀ kówó kówó rádaràda báyìí lọ́ọ́ fẹ́ san fún mi èmi ìfẹ́ gbárù àwọn èèyàn játijàti báyìí ṣiṣẹ́ sọ pé rádaràda játijàti rádaràda ránran yọ máa ń gbé àwọn gbólófò ọpọlọ tí ọwà nígbà wọn kí tá ló ń bú ganan rí ta ló gbé yẹn kalẹ̀ fún ọ tó òṣòro kó tó ṣe kí ni o ti kó sẹ̀ fún un òun náà ti gbé ọ ti fi ọ̀hàn àwọn ará sẹ́mà pé òṣìṣẹ́ mà lèmi egun bẹ ní apá mi ni so torí kí wàhálà yẹn ọmọ bàá máa ṣẹlẹ̀ ẹjọ́ ọmọ yẹn tí wọ́n gbà ogun ọ̀kadà níìsì oníkan máa gbé ọ lọ sí high school àwọn ọlọ́kadà sáà ń náà bòkí ni òun náà béèrè pé èló lẹ́sàn bàbá máa sọ àníjà ìwọ tí mo wù náà so bàbá gbé ọ débẹ̀ tẹ lọ́ba yọ fifty naira. Ah! owó kíni ọmọ iye kìlómítà tá a ti rìn pé wọ́n lọ ka kìlómítà mi ò ka kìlómítà o ọ alẹ́ gbé mi láti sàlẹ̀ general high school kọ́ ọ máa béèrè ju fifty naira ló fẹ́ ah, epo gan ò tí ì wọ́n fifty naira bá kátó wá pípó tí wọ́n ah, bàbá yìí ń lu ọtí ah, kọ́mọ́ bàá dì bẹ́ẹ̀ bàbá ló pè ó tún lòun ó lù torí kọ́mọ́ bàá dì sọ iye tó bá sọ pé kó yí òun náà. wọn náà sọ fẹ́ báyẹn ṣiṣẹ́ bàbá ìlú lẹsàn iye báyìí ní sàn ẹ tí ń ṣíwájú kò ní síjà kò ní síwájú so ẹ rí i pé Islam àlàáfíà ó sì àwọn atọ́ pé bá tọ̀ ńkọ omi àlàáfíà rẹ yóò tòrò kò ní sínú pé ìdọ̀tí kan gbà sí àbí pàǹtí kan àbí jàǹkà torí ká máa ṣe náà ká máa tẹ̀lé òfin àti àṣẹ tó wà nù torí pé àní ṣe bẹ́ẹ̀ àfi kí gbèsè ayé wọ́n tó ìyẹn sì parú rẹ̀ tì àfi kí wàhálà pàkàlẹ́kì pọ́pọ́ nù gbèsè ayé abẹ́lẹ́wọ̀n ọba ẹlẹ́dàá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù táwọn ròyìn rẹ̀ tó ga jù kó fún alálẹ̀kùn àgbọ́yé nínú ẹ̀sìn wa kó ràn lọ láti máa fa àwọn kẹta ń gbọ́yé sí wa o wa bihamdik kátó fàyè béèrè kan àbí méjì sílẹ̀ tó bá di ní ọjọ́ accept tí ń bọ̀ yìí. ìgbà tó ti jẹ́ pé sí oṣù ní ṣe kò sí wàhálà ìgbà tó oògùn rẹ̀ ọgbẹ́ òun náà ni kó sún mí náà tún máa dá méjì àbí òye wa gẹ́gẹ́ bí ẹni tí ń ṣiṣẹ́ sálárì ẹ̀sánwó oṣù rẹ̀ fún tó sùn bá ti pé ẹ má rẹ̀ so ẹ rí i pé kèésì Islam ni wọ́n fi ń to ọ̀rọ̀ orílẹ̀-èdè tiwa ìfẹ́ ẹnu ni wọ́n fi ń tò ìdí nu tó fi jẹ́ pọ̀ pọ̀lọpọ̀ ni wọ́n yàn jẹ tí ó sì tún gbọdọ̀ sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ stéètì ní ìsìn wọn san oṣù fáwọn òṣìṣẹ́ òṣìṣẹ́ sì ń lọ síbi iṣẹ́ wọ́n tún máa ní kí wọ́n máa mú absent wọ́n tún máa mú late comer àbí èyí wa tọ gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn kò yẹ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ sanwó oṣù wọn táwọn èèyàn bá sì tún wá lọ ẹ̀ngéèjì ara wọn pẹ̀lú sẹ́tùn òtún ní rówó tí ò tún wá nǹkan míì ṣe sẹ́wọ̀n pé bí ní ọ̀pẹ kù ọlọ́run ọba ọ̀fẹ́ yàn jẹ́ ìsídà kọjá pàgbára yín ọ̀ka àti sanwó fáwọn èèyàn mẹ́tú wọn lẹ̀ èyí tẹ̀ ti jẹ́ wọ́n yẹn sàn fún wọn ẹ káwọn náà wọ́n náà mi lọ. lọ́pọ̀lọpọ̀ ọgbà ó ti ṣẹlẹ̀ tẹ́fẹ̀ travel tẹ́gbà àwọn òṣìṣẹ́ yìí iná gbé mọ́tò wọn lẹ̀ tán fi ṣe transportation ẹlòmíì fi mọ́tò rẹ̀ láti Èkó ń fi ná Àbújá òṣìṣẹ́ ọwọ́ ni torí pé kò rówó oṣù gbà tati ìbàdàn lọ sàbújá ah, àwọn ti ẹ̀pọ̀ jantirẹrẹ lọ́yọ̀ stéètì wa yìí jẹ́ pé ó tún máa sọ fún yín pé tọ̀ òṣìṣẹ́ ọwọ́ lò òṣìṣẹ́ ìjọba lò oníṣẹ́ oṣù wọn àsanwó oṣù àwọn òun máa wà ní ìyàwó wà ní kí làwọn jẹ ìrọ̀lẹ́ àná ló gbéra kó ń bàdàn tó ń tún ti ń jí lọ láàárọ̀ yìí nígbà tó tún rérò mi torí ìdí eléyìí ẹ sanwó àwọn òṣìṣẹ́ ẹ̀yin lẹ gba àwọn ṣiṣẹ́ ẹ̀rí táyì tó ìbá sì nídìí sáfíìsì wọn mọ́ kó o ń bi iṣẹ́ mi kí ṣe kó o láyé ọlọ́run bó sì náà fẹ́ lómi náà lọ́nà tó yẹ kó náà mọ̀ pé ìbáṣe pé mo ti mọ̀ náà yí tẹ́lẹ̀ ni kí ni mò ń ṣe lọ́hùn bẹ́ẹ̀ náà ni ká máa wá sanwó wọn láàbọ̀ àbọ̀ Islam ò tún fara mọ́ wọ́n ní ẹ sanwó rẹ̀ fún kóògùn rẹ̀ tó gbẹ ìmọ̀ sanwó òṣìṣẹ́ fún láàbọ̀ àbọ̀ ìrètí wọn tún ṣe stéètì míì fáwọn èèyàn wọn jẹ wọn ń gbọ́ àbọ̀ àbọ̀ owó tani wọn wá sàn àwọn àbọ̀ àbọ̀ tó kù tó jẹ gbèsè ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà wọn ti ń kó gbálí báyìí gbogbo fìlà wọn ti ń kó kó lọ́fíìsì wọn má bàjẹ́ kí wọ́n gbàgbé nǹkan kan bẹ̀ níjọ́ tó ń bá wa lọ ṣé fáàmù rẹ̀ láti lọ bá a ní àbí torí ńgbà tí gómìnà mi bá dé yọ sọ pé ta la gbá létí ta wá létí ń ro ẹni wọn jẹ yín lówó ni ẹ lọ bá wọn jẹ nìkankan lówó omi tuntun ti dé ẹja tuntun wọ̀ owó oṣù tí wọ́n wà wọ́n ajú òun tóun bá rí pé ṣiṣẹ́ ló wọ́n sàn sẹ́wọ̀n pé lẹ́yìn lè di àjẹgbé kò sì sájẹgbé lọ́dọ̀ lọ torí de eléyìí ẹ má yin àwọn èèyàn jẹ o bí wọn bá lè mú yín láyé ọlọ́run ọba tọ́jọ́ dá wa ẹnìkan ò lè bọ́ wọn lọ́wọ́ so àmọ́ àwọn èèyàn fẹ́ gba ẹ̀tọ́ wọn Islam náà sì ní ẹ béèrè ẹ̀tọ́ yẹn má tó dijọ́ gbé dàgbéyà ẹ béèrè ẹ̀tọ́ yẹn torí de eléyìí ọ̀dọ̀ wọ̀ wá gbẹ̀ǹtẹ̀ bá bẹ̀ ń sẹ́ ẹ̀sán owó rẹ̀ fún tó bá jẹ́ pé májẹ̀mú a jọ ní o ní pé owó oṣù ọmọ àgbà pé owó oṣù ó ní í ṣe kóṣù tán tó sùn bá ti tẹ kò sì sínú ọ ó tún máa fún ọ pé ẹ kí ebi iṣẹ́ tiẹ̀ tó ṣe ní gbowó rẹ̀ ó fún sàrà rẹ̀ kò béèrè sàrà lọ́dọ̀ rẹ̀ tó ṣe ilé náà máa rí kùn sí. wọ́n pé ṣé ọkọ̀ lè ká lè máa ṣe júmọ̀ à ní ilẹ̀ gbáyàwó fún ọ̀kọ́ mọ́ṣáláṣí kọ́tọ́ òfin ọlọ́run dá lórí pé ká máa ṣe júmọ̀ à ní alimẹ́sáàjì àwọn mọ́ṣáláṣí alìjáàmíà tí wọ́n kọ́kọ́ máa jẹ́ ti júmọ̀ à wọ́n kọ́ kíkọ́ jẹ́ ti júmọ̀ à ibẹ̀ láti máa ṣe júmọ̀ à kéka ṣe pé gbogbo mọ́ṣáláṣí náà á ń bọ̀ síbọ̀ sí ilẹ̀ gbáyàwó á ń bọ̀ síbọ̀ sí ilẹ̀ gbáyàwó. so islam wa esin tó lófin a sì gbọ́dọ̀ mójútó a kò gbọ́dọ̀ má tẹ́ra wa bí gan ya pé bá a yọ jẹ masjid jaami náà. ṣé jùmọ̀ lè bẹ̀rẹ̀ láti tẹ́lẹ̀ islam ẹ̀ máa ṣe jùmọ̀ aláàbò mẹ́wàá pé kí ló ń ṣe ọjọ́ bó ti ṣe jẹ́ jùmọ̀ àkókò tó ó ṣẹlẹ̀ nù àdéhìí kó ànábì sí bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn olùmẹ̀sìn sì sago mẹ́wàá o torí kò sáà ti tó sakọ ago mẹ́sàn-án ago mẹ́wàá o wọn lànà fi ṣe sọ̀dá tó àrí kó tó di kóòrùn kó tó di kóòrùn wọn fẹ̀ tóòrùn bá máa ní twelve forty five ànábì wa alápèjúwe ní twelve thirty kóòrùn tó ara ago mẹ́wàá àwọn karambani olódò ọjọ́ bó ti ṣe jẹ́ lọ. torí ẹ̀ àwọn olùmẹ̀sìn Islam gbogbo wọn á sọ pé rárá a gbọ́dọ̀ ṣe júmọ́ àyàfi lẹ́yìn ìgbà tóòrùn bá yẹ tà torí àwọn àdéhìí tó tún wá tó ní ìgbà tóòrùn bá tó yẹ tà rí là nábì máa ń ṣe júmọ́ àwọn pọ̀ tó yẹ wa pé ànábì ò ṣe júmọ́ rí àfi lẹ́yìn ìgbà tóòrùn bá yẹ tà rí ọ̀kan ṣẹlẹ̀ rí omi ìṣẹlẹ̀ rí kò túmọ̀ sí pé káwá sọ júmọ́ àwa di lẹ́yìn náà bọ́lá ọlọ́run ti sọ pé tẹ́ẹ̀ bá sí láago mẹ́wàá mùsùlùmí tó fi wá jẹ́ pé àṣejù àṣebóró

kọ́lá bò ní gbowó bò ní gbowó tó lè kọ́yọ̀ masjid láti ṣèdáni pa masjid pé ẹ má ṣèlé ẹ̀kọ́ ní mọ́ṣáláṣí kọ́lá bò ní gbowó tó dáa jù òbí masjid lọ ẹgbẹ́ masjid torí pé àwọn oríṣiríṣi nǹkan lọ́mọ akẹ́kọ̀ọ́ máa ṣe nínú mọ́ṣáláṣí tí ọ̀tọ̀ sí mọ́ṣáláṣí torí ẹ ẹ wá òde mọ́ṣáláṣí ẹ wá àgbàlá ẹ sí wàhálà náà aleykum salaam tó a ń bọ̀ sí bọ́sí pélé kí o tó àwọn máa gbowó àbí sukùú kan nu mọ́sálásí kékeré ń jẹ́ bẹ́ẹ̀ náà aleykum salaam. ìgbà tó ń sọ òkùnkùn wọ́n ṣàlè pé ó ti so ìgbà tó ń lọ bí a bí ó ti wá ìjìká ṣé wọ́n máa ń kọdájú kọdájú torí tó bá dájú kó ti kú ẹni tó ti kú ètò ìjìmá ọdá kù ni ẹgbẹ́ yorùbá ah, yorùbá dá pọ̀ wọ́n ló kú ọ yàtọ̀ sí ọdá kù ọdá kù ẹ tún sọ ẹ máa sọ sọ àmọ́ béèrè rẹ ó ń bùkátà wájú ìlú ògán ti máa sọ yẹn lóko ní sí ìran àwọn ilé tó ọgbádùn mo tẹ̀sí báwọn èèyàn gidi ni àwọn ilé ọgbádùn ìṣẹ̀ríà Islam kọ́ làwọn ló jẹrí àwọn tó ń pẹ́ wọ́n ṣe zina lẹ́tọ̀ gan abẹ́ ẹ̀ máa zàwájú mútà àti wọn máa ṣe ni mútà iná wọn fi kọ́ pọ̀lọpọ̀ mọ́dà sínú ṣíà o lè fẹ́ yàwó fún two hours o lè fẹ́ yàwó fún one hour one day two day sèwòtọ́ bá sì ṣe tó ṣe ọba àdóyún kọ̀ọ̀kan yọ alẹ́ sọ̀kan sọ̀kan ọkọ̀ túlẹ̀ ni lásìkò bá ti pé káàdì ti jó tán sẹ́wọ̀n pé tí káàdì bá jó tán lórí ansẹ̀ tí wọ́n sọ pé nọ́mbà rẹ ò lè lọ mọ́. so àwọn tó ń ṣe zìnnà lẹ́tọ̀ọ́ náà kó àwọn sọ̀yàn ló kó kó kọ́. kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ní kò sí ti mo tiẹ̀ ti jókòó títí ra àjọ kan tí mo rà kéyìn bó wọn tiẹ̀ ti kó sí tọ́jọ́ bẹ́ẹ̀ adúpẹ́ fọ́ ẹ̀yin lẹ kírètì ẹ̀ nínú tí nàìjíríà kírètì ọjà ìwé ti jẹ maaleykum sọ àmọ́ tó bá gbà ẹ̀ graduation ipò ọmọ kẹ́kọ̀ọ́ ó sì dá wa lójú wọ́n fẹ́ gba certificate mo rò pé yé kò síbi tí wọ́n ti ṣe graduation láàyè àmọ́ yóò dá yín lójú bẹ́ẹ̀ kọ́ wọn kì í ṣẹ̀tàn jẹ́ o dáhùn wọ́n wò láyé ká ọmọ mọ́fìlẹ̀ wò náà àbẹ́yìn ọ̀gẹ́tẹ̀ tọ́mọ bá ti lè gbé wàhùn làyíká olùkókòlè o àwọn màmá máa ń là wá gbà ẹ kó rírí o wọ́n tún lọ sí kàlẹ́ndà á kí o bá fẹ́rẹ̀ ìtàjẹ́ láyé ìdí inú tó jẹ́ pé yorùbá ọmọ àkùránì ké wọn ò sì ha gbogbo àsìkò tó yẹ káwọn náà lò fún kan àti fi lò fún rẹ̀gbẹ́ àbẹ́ẹ̀ rí nǹkan mẹ́wàá tí lè gbé báwa ní ìdá ìṣèwọ̀lé màkàn mọ́ wọn ní mọ́ ọmọ wa bẹ̀ wọ́n ní wọn ní ọmọ jáde kódà kó sì pé àwọn ọmọ wa ń hàlùkùránì ọmọ wa kí alukurani tí wọn kọ masha allah wọn ni eh, wọn ò ní kọ́ ọmọ jáde yorùbá lẹ́wù ara ń tàn pé yorùbá lẹ́wù sọ eléyìí sí pé ẹ̀tàn jẹ lásán irọ́ burúkú màálìm tó wọn mọ alukurani kékeré wọn fẹ́ kọ́ mi wọn kò sàásólísì sàásólísì wọn náà fi gbé ọgbà ló ní kẹ́ increase o àwọn ní kí owó tẹ ẹlẹ́sàn tẹ́lẹ̀ o kẹ́ fi kún lára ẹgbẹ́rún fi kankan al-muslimuna ala shuruti iṣẹ́ tí o fẹ́ bá mi ṣe èlò lọ fẹ́ gbà ó ní ten thousand èmi retí kọ́ parí iṣẹ́ kọ́ gbowó rẹ̀ wọ́n á à bàbá owó yẹn ò lè parí iṣẹ́ wọn o ó ti parí gbogbo orú dáhùn òṣìṣẹ́ máa ṣe nù haram ẹnu kọ̀ọ̀kan yá nítorí pé ńgbà tẹ́yìn ọgbàṣẹ ẹ̀yìn ti wò ó ẹ̀ ti wò ó ẹni tí ó pè yín lẹ̀ sọ ẹ̀yìn ọ̀sọ́ fún mi pé rà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan mi èmi náà sì bí yín pé details sẹ́wọ̀n kẹ́ni tó gbéṣẹ́ fún yàn ìgbàgbọ́ rẹ̀ náà ni kò ti gbà yín kò ti gbà mí ìgbàgbọ́ ẹni tó sì gbàṣẹ́ ni pé ah, mo rí bàbá ń gbà so so á padà wá wá àkọ̀kan mi ò torí pé tí n tẹ́ ló bá dé sí i sóòdì mi kò ní dé mi tí o bẹ́ẹ̀ náà alọ́gọ́nù mọ̀bẹ̀lọ́gọ́rọ̀ ìwọ tó ṣe pé tó bá dé sí i ò ní wá bá mi pé ten thousand tó ti pọ̀ ju o bẹ́ẹ̀ náà ni tó bá lé sí i ò ní sọ pé ten thousand parí iṣẹ́ máa o tó wọ́n jẹ́ bó ti ṣe jẹ́ lẹ́yìn náà mi ò bí ọ léèrè títí sí tó rà ṣiṣẹ́ ìfúnni mo sọ fún ọ jẹ́ bó ṣe jẹ́ bí ẹni jẹ́ ẹni kó lo pop kọ́ bá yín ṣe kinní kan so ó sì ní twenty thousand ni wọ́n gbà twenty thousand wọ́n bàbá yìí ten san fifteen ó sì ló ń gbà ọwọ́ adébí tí ó tura pop ó ti di dọ́gbò láyé sẹ́ńdì yìí báyìí lọ́kàn jù kò sí tọ́kàn jù ó ti lọ béèrè ó ti rí i pé iye tó lè ṣiṣẹ́ nìkan ṣe pórí lásán ló fi máa ṣírò rẹ̀ tó bá sì ní ìdìpọ̀ ránṣẹ́ bó ti gbowó dà ìgbowó ó ti tètè lọ ránṣẹ́ èsì pọ́ mọ̀ fowó ṣe fàájì nígbà tó tíṣẹ́ bá pọ̀ tún la lọ́wọ́ àlọ́ pé mo fẹ́ ránṣẹ́ àhà ọjọ́ bó ṣe kú náà ó sì ti gbowó ó ti gbowó náà àwọn kò sí wàhálà kò sí túláàsì nù rẹ gẹ́gẹ́ bí ìwọ náà ni tó kówó fún o lè sọ pé má sì má bá ń kówó ilé ìwé ìsìláàmù túláàsì ó ti rí pé kò pé òun òun ò sí má bá ń kówó ọ̀gbọ́dọ̀ já létí o sì ti fẹ́ dáwọ́ lé sẹ́pọ̀ lọ́ra ní sẹ́ wò tó ti ra kankan ti máa ń kówó mi mí náà sí mi so gbogbo eléyàn ayé rẹ wá gbogbo na náà àdádálẹ̀ máa ma ọmọ naa náà máa ma ọmọ ọmọ náà ó ma sọ ìdí nu tó fi jẹ́ bá fẹ́ ka lẹ́vù ibi tá àdádálẹ̀ kan dé ẹ̀ lè tán tí wọ́n bá ti lè sàdádálẹ̀ rẹ̀ nítorí náà ó tún bí ẹ̀ lè tán sọ ìdí nu láti pilẹ̀ kò sí àdúrà kan nínú tí Islam sọ pé tẹ́ ẹ bá sí àfikẹ́ ẹ̀yin náà ti mọ̀ pé alìjà nùnù òfin ọlọ́run gbàdúrà kan wá wà ẹ̀jẹ̀ ní máa mú kò sí àdádálẹ̀ àdádálẹ̀ kìí ṣe náà ń ìdí tí ó fi dẹbọ oníkọ́ ọmọ pé alìjà wọn pẹran fún mo rò pé yé wa náà làwọn làwọn pẹran fún kìí ṣe so tó bá jẹ́ pé ẹran wọn ní orí àpáta dúdú làwọn ti pa so ẹran ó sì gbọ́dọ̀ jẹ́ pé dámdà ya ìlú àkàkàdérò rọkà ya ìlú fìtìnàbílù wà àlàbílù làwọn dà á kọ táwọn fi pa kí ni wọ́n ṣe yẹn. ntí sẹ́rí àkọ́ ni pé tẹ́ fẹ́ tọrọ kankan ẹ kọ́kọ́ ti dáadáa síwájú. Si يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ pa ọ̀rọ̀ ẹ máa ti dáadáa síwájú fúnra yín ẹ ṣe dáadáa síwájú ẹ fi ṣàtẹ̀gùn síwájú ọlọ torí ẹ tẹ́yin máa ń tọrọ nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run náà tẹ́ gbà tádùn àyàn fi gbà ẹ lè kí alukurani wọn nìkan jókòó kí alukurani èsì dandan pé mo gbọ́dọ̀ kéde bí báyìí ìwọ̀n bá tó lọ máa ní kò lè wọ lọ wọ alukur'an tí mo ké ṣe nǹkan báyìí o lè mówó kó fi ṣe sàrà fáláìní kì í ń bára islam ọ̀ encourage bára ẹnìkan ò ní tó ọ ìyá ń jẹ ògbó òfin sànù rẹ wọ́n lọ́n owó tí mo fún lágbájá yìí ṣe nǹkan báyìí fún so dáadáa yín lẹ́ẹ̀ tì síwájú náà kẹ́ ẹ tó tọrọ kì í ṣe yóò bá lẹ́vù ẹ̀yin ó ti tọrọ tán tó ṣe kí ni tó ṣe dáadáa. ẹ̀yìn eh, àbòsí náà ló bí pé kẹsà àdúrà gáwá nínú àtọ iná fatia lè láfi ìlàjà mo rò pé yé wa gbogbo ẹ náà ní gbójú fáyìn náà ìgbà ìná fójú ni dáadáa lẹ́kọ̀ọ́kọ́ sí síwájú ẹ wàá sọ pé wọ́n lọ wó dáadáa tí mo ṣe yín o ṣe nǹkan báyìí fún mi yẹn ni kó lè ké ná àtọ iná kó wá ní wọ́n lọ o Suratul Kawthar tí mo ké ṣe nǹkan báyìí fún mi kì í ṣe pé wọ́n lá kì í sọ lá ni wọ́n ké o kí ni wọ́n ké. suratul kawthar wo suratul kawthar tí mo ké yìí ṣe nǹkan báyìí fún yìí sì pé wọlá ìkẹnuró tí mo kẹnuró lónìí àtìní lónìí alhamis kìí sọ láàrẹ tó kìí sọ lánìwọ sí ìwọ kẹnuró ni iṣẹ́ tí wọ́n ṣe ni wọ́n fi ṣàtẹ̀kùn síwájú Ọlọ́run kìí ṣe tí wọ́n ṣe. ọmọ alẹ́ máa kọlà sí la yọ fàáyà wọn lè rẹ ẹsẹ pé yọ dáná sílẹ̀ o yọ wá gbogbo wọn kan àkọ́kọ́ ọmọ alẹ́ yẹn wá láti inú òfurufú inú rẹ náà wọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọmọ alẹ́ nínú tó burú pátápátá gbáà ni anabi náà tó fẹsẹ̀ rìn wọ́n sọ pa kọ́dọ̀ ṣàlàyé pé ẹni tó bá yẹ pé tó lù ló fi pa ọmọ àlè ò sínú téèyàn máa tọ́jú àbí téèyàn máa kádìjà lórí torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ibi tí wà nínú ilé gbogbo ọ̀nà tá fi lè bá wọn jà á bá wọn jà nínú nǹkan táwọn èèyàn sì sọ kéèyàn lè ṣe sí wọn náà ní irú gọ́ọ̀mù tí fi o so tọ́lọ́mù bá fi nínú nǹkan tó sọ oní ẹnìkí tẹ bá ní èpo ẹyin tẹ bá kó síbi tẹ rò pé wọn ń gbà wọlé wọn sà fún bẹ ẹni wọn rò pé jò wọn rò pé jò ló ń yé síbẹ̀ wọn sà fún bẹ pátápátá sàgbọ́dọ̀ gbìyànjú a sì máa ṣe àkàrò tí ó pọ̀ nítorí pé ọmọ ilé tẹ rí yẹn ó tún wà poisonous tó bá kẹnu bọ ní oúnjẹ alẹ́ bá bẹ kú gẹ́gẹ́ bí tẹ rí dáńgbé ká mú wàsáàpù ní kọ̀ọ̀kan poisonous obìnrin tó dáná tán tó sì oúnjẹ ẹlẹ́kọ̀ọ́kọ́ fi kóbi tutù kìíní kan tọ́mọ alẹ́ kónú rẹ̀ tó wọ̀n mọ́ tí oúnjẹ àtàwọn ọmọ tí gbogbo wọn di aráàlú yá mọ́ àbí òye wa tó ń torí ẹ ọmọ alẹ́ láàrin ìta nínú ilé agbọ́dọ̀ fún wọn lẹ̀ báwọn náà mọ̀ pé àwọn débi ọ̀ràn báyìí wọ́n jẹ́ bó ti jẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب